وأشهد أن محمدا عبده ورسوله على قسم أعلم ọtí yóò tó fi ìṣẹ̀lẹ̀ sọ́wọ́ láti ìjẹjẹ tó fi di ọjọ́ òní wòye ìjẹjẹ rèé nígbà tí à ń kàkà pínṣẹ tá a fira wọn sí abẹ́ ìṣọ́ àtàgbé ọlọ́run ọlọ́run tó wá ní kálá àǹfààní láti tó péjọ nírọ̀lẹ́ tòní. الحمد لله رب العالمين ní ìjọ ẹ̀ẹ́dọ́gbọ́n ọ̀rọ̀ nípa hajj oná ni àgbà lọ a ti gbọ́ nípa bí òjíṣẹ́ lọ́run bó ṣe tọ̀wá tó rọ kíká lé ọlọ́run lẹ́ẹ̀méje mẹ́ta àkọ́kọ́ níbẹ̀ wọ́n ti bí ẹni tí ń sórí bí ẹni tí ń rìn ẹni tí wọ́n pọ̀ sẹ̀sẹ̀ súnà ànábì ni níbi tàwáfù lọ́kọ̀dọ́n tàwáfù tí ìyá ọkọ̀ọ̀kọ́ ṣe pété gbọ̀gbọ́lẹ̀ sílẹ̀ lọ́n lẹ́yìn tàwáfù lẹ́yìn gbogbo tàwáfù tí ìyá ọba tó ṣe lẹ́yìn rẹ̀ bóyá ìsáàdà ni wàdáàrún gbogbo lẹ́yìn kò ní í sí pé à ń sáré mẹ́ta níbi aláwọ̀ kan kò ní í sí lẹ́yìn àti wọn kúrò mbẹ abọ́síbi màkọ́mù Ibrahim ibi tí ànábì kò ti ṣe mẹ́fìlẹ̀ àràkà méjì tó fi nǹka àyà wàtẹ́kìdọ̀ ní màkọ́mù Ibrahim mùsọ́lá lẹ́yìn náà ó tún padà síbi omi Zamzam ó tún mú bẹ̀ ó sì bò sára lára àwọn sínú ìtàwọn èèyàn méjì lẹ̀ lélẹ́yìn wà bíi sahadi àti amọ́ra lẹ́yìn náà ànábì wa mọ́rí ní ibi tí ó ti sá Sàfà àti Márùwà ibi tí ó ti sáré láàrin Sàfà àti Márùwà àti gbọ́ nípa àlàyé bí ó ṣe fẹ́. sọmíràn lẹ́yìn a máa wá tẹ̀lé ìsíwájú bí a ká gbé láti bí ọmọ náà bala wà máa ń ṣe hátà àrùn sọ̀rọ̀ kọ̀dà náà o ìbátan lè wá dé sáà wọ́n lè jí sọ́lọ́ ọba ìgbà tó kúrò ní sọ̀fà ó ń farabalẹ̀ rìn lọ yẹn tó lọ sí márùwà ìgbà tó dé ọgbọ́n kan ibi tẹ́ ti máa ń sáré léyìí tó fi wípé àwọn ẹni abẹ́rẹ́ méjì oní àfihàn àpẹẹrẹ rẹ̀ lásìkò yìí nígbà wáṣẹ́yìn ó ti bí ẹni tí ń lọ lọ. màmá anabi ismail aleyhi salatu wa salam látàrí pé bẹ́ẹ̀ lọ lọ níbi òbí màtá tí ó wò tí mo lọ lẹ́yìn kankan ètí òkun lọ́wọ́ láàyè tí mo wà yìí. orí ẹlẹ́jì ní sáré tí ń padà láti lè wọ́n máa rẹ̀ pé ní màtọ́lé ismail ló fẹ́ adé fúnẹ̀ níbi ìṣẹ̀fà àti márùwà. ìgbà tó dé àyè wọn ó pọ̀ tuntun lẹ́yìn náà àwọn rárìn lọ tó fi gbé náà wà. ففعل على المروة كما فعل على الصفا بل بشيشي ní maruwa ní sọ̀tà bẹ́ẹ̀ gbẹ́lẹ́ iná ló ṣe ṣe ní maruwa. حتى إذا كان آخر طوافه على المروة ibi pé ibi tó parí eré rẹ̀ kì í sọ láàrin sọ̀fà àti márùwà ìbá parí ẹ̀sìn náà ní pé márùwà ìníkà láti sọ̀fà lọ sí márùwà ẹ̀ẹ̀mẹ́rin láti márùwà lọ sí sọ̀fà ẹ̀ẹ̀mẹ́ta. fọkàn lẹ́yìn náà ẹni tí tẹ̀ bá fẹ́ ṣiṣẹ́ ọmọlá ìyẹn ti tọ̀ wá ìyẹn ti ṣe sáyìn láàrin sọ̀fà àti márùwà kéèyàn ọgẹ́rí tàbí kọ́fárí oníyẹ ọ̀sẹ̀ kù pẹ̀lú báwọn iṣẹ́ ńlọ́ra òní ti parí yìí. ṣùgbọ́n ìṣẹ́ lọ́wọ́ ń sọ fáwọn tí a jẹ kọ́ wọ́n rìn lọ́dún náà pé lọ́wọ́ á ní ìṣàkùbárùtù mẹ́lẹ̀ àmọ́rí mẹ́sàgbárùtù. tí bá ilé ń ṣe nǹkan kan lọ́wọ́ ìtí mò ń ṣe tí dojú kọ́ èmi ò tún wẹ̀yìn náà bí ọba ṣe wí pé ẹran àgbéyá ẹran tá a ti ń ṣẹ̀dùn fúnlé ọlọ́run tí ìbá ti pé mo mú ẹran ń dání ni èmi náà ìgbà bọ́ra sílẹ̀ kó mi ṣe ájú èmi tó mọ́ra mi ìgbà parí ṣùgbọ́n látàrí pé mo ti ní ẹran àgbéyá ẹran tí ń fi ṣe ẹ̀bùn fáwọn aláìní ilé ọlọ́run mo ti mú dání láti màdínà tí ọba ṣe tẹ́lẹ̀ yìí ni lọ́jà ń tura ọmọ rọ ìdágbára sílẹ̀ kó mi ṣe ájì ìdájẹ́ wípé ọmọra òní ṣe. ọ̀dà ọ̀ tàmíkánà ní nǹkan lẹ́sọ̀ náà wọ̀ adìyẹ mi. ẹnití ọ̀bọ̀ wa náà adìyẹ àti ẹ̀ náà lọ́wọ́ nínú yín fálíwò hẹ́lá. ajẹ́ pé ọ̀yà àfihàn ní ọmọra nìkan gbogbo ń tó béèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀yà máa di ẹ̀tọ́ fún un. àníyàn ájì tó dáa. فليجعلها عمرا أو عشرين بعمرا رواه سواج من حديث جابر من فقام سراقا ابن جيرسان أنا قلت سراقا ابن جيرسان أوادد نارو فقال الله سبحانه بكم إذا جسالهم الآن هذا سكن يردان من الحجي kọ́ wá padà yí sí ọmọ ṣé ọdún ìwé kan lọ́gbà áàmù lè ábàdàn àbí súnmọ̀ ní bí ó máa bẹ̀rẹ̀ gbẹ̀rẹ̀ mu. فشبك رسول الله صلى الله عليه وسلم صبيان àlejò wa pa ọwọ́ rẹ̀ méjèèjì ọ̀pá pọ̀ ó ti ka tọ̀tún ó ti bọ̀ tòsì ó ti tòsì bọ́lú tọ̀tún. wọ́kọ̀ọ̀lù àlejò wa fún lẹ́sìn pé دخلت العمرة في الحج عمرة اسكوشي من الحج olùbẹ́ẹ̀ náà méjì ọwọ́ adarakùn náà ló ń pè é lè abàdàn abàdàn bí ó sì máa bẹ́ lọ́nu béèrè yẹnìkẹ́ ní tó bá dà ní ìhàjì kò sí ní tó burú ó wọ́kọ́dùnà àlíyùn mílẹ̀ yaman àdìsẹ́ ń tẹ̀síwájú wọ́n ní imam ali khalifa ẹlẹ́ẹ̀kẹrin àná fún òjíṣẹ́ lam ọba dé láti lọ yaman ìgbà tí ó dé bíbódò ní nàbí sallallahu alayhi wa sallam tó ń tàwọn ará kún ní ànábì ní àjọdé ọjọ́ fáàfin ó wá rí ẹlẹ́yàrá rẹ̀ yẹ àṣẹyìndà fàáfin ممن حل بها ولا تكرمها وتبر على كل حرام هنا ولبست ثيابا صبيغة وتوافت ثيابين وتطلعوا واكتحلت هنا وتنفروا فأنكر ذلك علي قال واني اه كنت بسبيل بسيسر له قال لي قالت سيدة فاطمة وانفع قال ليسي تقول إن أبي أمرني بهذا بابا ملت ملا سيكون شدام قال فكان علي يقول من العراق علي سمي إلى العراق وما يسمى العراق يعني تجد سني يسمى بلم قلت فذهبت إلى رسول الله محرسا لفاتر فاطمة mọ̀lẹ́sọ́dọ̀ ànábì ìtì Fátímà ṣe mọ̀ wá sọ ọ́ lẹ́yìn tí ń retí kánàbí ọ̀gbà rí lórí ìtọ́sí. mọ̀tẹ́sí ẹ̀yẹ Rasulullah kọjọ́ bí ẹni tẹjọ́ sùn kọjọ́ bí ẹni tí ń bèrè ìdájọ́ ẹ̀sìn ìlú ṣe pẹ̀lú ìdìfẹ́ ọlọ́run fi ìmọ̀ gbẹ́kẹ̀rọ̀ ti ànìfẹ́. فأخبرتهم أني أنكرت عليها فأخبرتهم mo wá fi tó ànábì létí pé nítòsí èyí mo ti kọ̀ fún ọ bó ṣe lè fi bá àlejò wa sọ fún àlùwò pé ní sọdàkọt sọdàkọt òdodo ni Fatima sọ òdodo lọ sọ. ماذا قلت حين فرغت الحج؟ ọ̀dà ìwọ àlè dandan ìgbà tó o fẹ́ mọ àníyàn wá àníyàn irú àníyàn wọlọ́dà irú iṣẹ́ ájì wo ló nílẹ̀ mí láti ṣe kọ́ọ̀lù alùpàá sọ wípé kóòtù àmọ́mà èmi òhìn lùmí máa hàlà bí rọ̀ṣọ́lọ́kà ilé ọlọ́run yóò wà ní ájì èyí tó jìṣẹ́ rẹ tọ́ dà lòun náà dà àlejò aṣọ fún mi pé fàyínà máa ń yìlẹ̀ àdìyà ẹ̀rọ àdìyà ọ̀gbẹ́ pẹ̀lú mi àjẹpẹ mọ́kẹ́rẹ́nù ńlọmi yẹn ni pé àti ájì àti ọmọra méjèèjì ní papọ̀ kì í ṣe pé nkọ̀kọ́ yẹn ju ọmọra sáná kí n tún wá gbé ájì lé lórí. ọba tí a rí bàtà tó rà ní ẹ̀sìn wọn ní àdáni fàlà àtàhélò àjẹpẹ ìwọ náà máa bá iṣẹ́ ájì ọmọra tó ṣe ń àwọn òní tí ì láǹfààní láti bọ́ra lọ ọ máa tẹ̀síwájú ní o sí èdè ọjọ́ kejì ọjọ́ àràfá ìyẹn lẹ́yìn ìgbà tí wọ́n bá mú ẹran tí wọ́n lẹ́kọ̀ọ́ tí wọ́n bá ṣe mẹ́ta nínú mẹ́rin tán. قال فكان جماعة الهجر الذي قدم به علي من اليمن والذي أتى به النبي صلى الله عليه وسلم بها iyo nka àwọn ẹran àdéhà ẹran tí wọ́n fẹ́ẹ́ fi ṣe ọ̀gbìn èyí tánàbí àti tí a lè tó náà kó dání láti lọ Yemen gbogbo ẹ̀jẹ̀ ọgọ́rùn-ún ìní tí a lè okó sẹ́wọ́ntì wá ànábì kó táàtì dání láti Madina. kọ́ọ́n fàjẹ́ àlàmìyànsù kò lọ́rùn fàhálàmìyànsù kò lọ́rùn gbogbo àwọn tẹ́ńbẹ́ pẹ̀lú ànábì lọ́dún náà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn oní àparí oní àbọ̀ra sílẹ̀ látàrí wípé ó bọ́ra ní má kọ́kọ́ ṣe. gbogbo ìtọ́jú ìrọ̀ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n padà wá di ẹ̀tọ́ wà kọ́ sọ́rọ̀ ìlọrí wa má di mẹ́lẹ̀. ìlà nàbíyá sallallahu alaihi wasallam àfànàbí nìkan oní ọ̀bọ̀ra alẹ́ mi bí wọ́n àtàwọn tí ń bẹ tẹ̀lé ànàbí yìí lọ́rùn tó ṣe wípé ẹni tí wọ́n ó fi ṣẹ̀gùn fúnlé ọlọ́run wọ́n bẹ̀ pẹ̀lú wọn. Fọlọ́nà káàna ìyá ọmọ tẹ́lẹ̀wìyà. Ìbọ̀wádìí ọjọ́ kẹjọ nínú oṣù ọgbẹ́lẹ́ ìjà. Ọjọ́ kẹjọ ni wọ́n ń pè ní ìyá ọmọ tẹ́lẹ̀wìyà. Tàwájà wọ ìlà mìíràn. Gbogbo wọn pátá àtẹnitọ́bọ̀rọ̀ alẹ̀ tẹ́lẹ̀. Àtẹnití ò tí ì bọ́ aṣọ ìrámù rẹ̀ lẹ̀ ọgbani amórílé mìnà fàáhàlì ògbèdè hajj kálukú àmú àníyàn hajj àtẹyìn alámọlábẹ́ẹ̀kà hajjá. wọ́n ti bá nàbí yìí sallallahu alayhi wa sallam anábìmọ̀ nǹkan àwọn rẹ̀ ó mọ̀gàn nígbà dómìnà fàṣẹlẹ̀bí àgbọ̀rọ̀ ó kírun àrílà ọjọ́ kẹjọ àlàásáàrí ọjọ́ kẹjọ mágírìbì àti ṣáì ọjọ́ kẹjọ òkè mímìnà wọ́n sọ̀rọ̀ mímìnà ìgbéde ní ọjọ́ kẹsàn-án ìran àfúnbá náà wọ́n tó kì mímìnà ajẹ́pẹ́ sínú ìlú tẹ́ntọ́ba lọ sí ṣe ájìm tó bá ti di ní ọjọ́ kẹjọ nínú oṣù gbẹ̀lẹ́hìjà yóò mú tẹ́lẹ̀yà gbogbo wọn pátá wọ́n pàrọ̀ jọ sáyẹ̀kẹ́ tí ń pè mímìnà iṣẹ́ ájì ti bẹ̀rẹ̀ nù ibẹ̀ ni wọ́n ti kírun àyílà ánsìrì gbẹgbẹ́lẹ̀ ìṣáì wọ́n sọ bẹ́ẹ̀ sílẹ̀ ó sì ná nígbà àlùfájà àdébálà wọ́n kírun àṣùbà. ọ̀nà mẹ́kàtà kọ̀ léyìnlá nígbà tí wọ́n á kírun àṣùbà tán ìyẹn ní àárọ̀ ọjọ́ kẹsàn-án tí í ọjọ́ àràfá mẹ́kàtà kọ̀ léyìnlá àmì lu àsìkò díẹ̀ nínú ìná ó kóra ló حتى طلعت الشمس في تتون مصرية ابن الرية امر بقبة من شهر النبي واقع شطي كل ظل في اتباب كان يتعور في ويانشي كل ظل في في نمير ينتل يعني في عرفة فمسلا تكن بلبلا سكن ومن تنين مسجد النمر فسأل رسول الله صلى الله عليه وسلم لينا أنا بمولي عرفة ولا تشك قريش إذا كان في اللجنة أما قريش وهو في مجد نقاطي ووقف عند المشعر الحرام فكان بيبدي مسلم بوسا يوم بوسا يكتنتني مشعر الحرام قال له ما بيوسي بيه قد دعوا كما كانت قريش تصنع في الجاهلية أجب ما قريش بيوان شمال سنة نبا أي مكان في إسلام قطر لي سبوه السلام نبا بمشار الحرام ينمز يعني لسا أجاد رسول الله صلى الله عليه وسلم أنبي يدرندر ورد قداني حتى حتى عرفتا تدريبه ó dé sí àràfà ìgbà tí ó dáràfà wọ́n bẹ̀rẹ̀ kó bàtàkọ̀ gbẹ́rù bàtìgbà rò ó lè rí pé àti bàbá tó ní kábọ̀ ń pa síbẹ̀ wọ́n ti ṣe fanẹ́tẹ̀lábíà ànábì wa sọ̀kalẹ̀ sí abẹ́rẹ́ àti bàbá náà. hátà ìdàgbàgbà ti ṣàmì obìnrin pé òòrùn yẹ tàrí ìgbà tó òòrùn yẹ tàrí tán lásìkò òòrùn lórí ìpínlẹ̀ wọlé àmọ́ bìlùkọ̀fùwà ànábì pàṣẹ pẹ̀tọ̀ ẹ̀sìn ohun tó ń wò wá nǹkan àbọ̀ ohun tó ń wò wá láti màdínà tí ń jẹ́ kọ̀fùwà ànábì pàṣẹ fàrọ́ṣẹ̀ láti lárùn wọ́n di gàárì wọ́n di lé lórí gàárì ni pé èèyàn máa jókòó sí lórí ẹṣin tàbí lórí ìràkúnmí tàbí lórí ìbáaka ìrètí èèyàn máa jókòó sí lèmi máa ń pè ní ọlọ́hálẹ̀ fàáta bàtìmẹ̀lì wáájú ànábì wa ń lọ tí o bá àkàtì ń pè ní inú ọgbọ́n ìyẹn ní àròfà fàkọ́tàbà náà ànábì wa bá wọn sọ̀rọ̀ lára àwọn ọ̀rọ̀ tó sọ níjọ́ náà ní pé ìkíní ọkọ̀ bí alẹ́ rẹ̀ ẹ̀yìn ènìyàn ní ọ̀rọ̀ ọjọ́ wo lọ́jọ́ ènìyàn àwọn sàdé àwọn ń pòtí láti dá lóhùn bóyá kí ni nǹkan kan ní ìtọ́fẹ́ sọ ni àmọ́ ọ̀dà ìbẹ́jọ́ jimá ni wọ́n ní bẹ́ẹ̀ ni ìlú rẹ̀ láwa yìí sí kèsè ìlú mẹ́ka ni wọ́n ní bẹ́ẹ̀ ni ó ṣe ó láwa yìí sẹ́fù bẹ́ẹ̀ lẹ́jà kọ́ ni wọ́n ní bẹ́ẹ̀ ni ànábìyá ni tọ̀ ọ̀dà o ìlú yìí ìpànìyàn ìyẹnijẹ ìfọwọ́lágbánilójú èèwọ̀ ni o lọ́lọ́ bẹ́ẹ̀ níbàámu sí ìlú fẹ́wà ọjọ́ pé ìlú ìwọ̀ ìlú àbọ̀wọ̀ ni. bákan náà oṣù fẹ́wà náà oṣù bẹ̀lẹ̀ hijab nínú àwọn oṣù mẹ́rin èyí tó ṣe pé ìpànìyàn ìfọwọ́ ọlágbáni lójú èèwọ̀ ọjọ́ náà ọlágbára ju ti àwọn oṣù yòókù lọ. lẹ́yìn náà ọba bá wọn sọ̀rọ̀. وإن دماءكم وأموالكم حرام عليكم ìka ẹ̀jẹ̀ ọmọlàkejì ní sílẹ̀ gbígba dúkìá ọmọlàkejì lọ́nà tí ọ̀ lẹ́tọ̀ọ́ ṣàrámù nàlẹ́kùn èrò mùsùlùmí o mẹgbẹ̀ni ẹlẹ́mi o dúkìá dúkìá mẹgbẹ̀sẹ̀ lóyún kàfíìn màtìlẹ́ ọmọkùnrin àádá bẹ́ẹ̀ni yìí bó ti jẹ́ pé ọjọ́ ìwọ̀ mi ìyẹ̀gbọ́dọ̀ ìgbà tí ọ̀dá ń yọ rẹ̀ wọ̀ṣẹ́ ọ̀fíìsì àdìkọ̀mọ̀ àádá bákan náà nínú oṣù tẹ wà ní oṣù gbọdọ̀ hijab nínú àwọn oṣù mẹ́rin tó ti gbé pé ìbánijagun ìpànìyàn ìfọwọ́lágbánilójú ìrọ̀ ni ó jẹ́ pé ìrọ̀ nínú gbogbo sùlọ́kù náà ṣùgbọ́n ọkà pápọ̀ ní àwọn oṣù wọ́n ti bálàbí kọ̀ máa rà dáa jẹ́ ìrọ̀ nílùú tẹ́ wà ní ìlú Mákà ala kòlùsẹ́ẹ̀mì náà mọ̀lẹ́gbẹ̀ àwọn olùyàtọ̀ pátá kọ́dà ní gbogbo tọ́jú ìṣesí àwọn aláìmọ̀kan pátá gbogbo ẹ̀ mo ti gbẹ́sẹ̀ lọ látọ̀lì wọ́n fagilé ọ̀gbọ́dọ̀ gbẹ́lúná látọ̀lì wọ́n di náà olùdí àrílẹ́yà tí wọ́n dùn án àwọn kan tí a ti pa àwọn kan tí wọ́n ti para yín ní báyìí mọ̀kan pé a padà gbẹ̀sán ni a padà gbẹ̀sán ni àwọn náà pa wọ́n dé ànábìíní látọ̀lì lọ mọ̀ gbẹ́sẹ̀ lé ẹ̀ gbọ́dọ̀ gbẹ̀sán náà. wọ́n ní àwòrán dábì ní ádámù àkọ́kọ́ ẹ̀jẹ̀ ìgbẹ̀san ẹni tó pani tí mo kọ́ lórí nínú àwọn ẹ̀jẹ̀ wa èyí tó náà tó ti pa olùdámọ̀ ìmọ̀lẹ́bíà ìmọ̀lẹ́bíà tí wọ́n pa tọ́jú ọmọ bàbá àgbàtì hariso ọmọ yìí ọmọdé mi mọ̀sáàbárìn ọjọ́ ìtì mú ìyàn lọ́wọ́ nídìí ìbàmí àwọn ọ̀gbẹ́yìn àwọn ní apá ó ti á wà lẹ́yìn àwọn àdúgbò ọmọ pé àwọn náà pa wọn padà àwọn náà gbẹ̀sán tàbíbi àdókítà lásìlè lọ gbẹ̀sẹ̀lẹ̀ ẹ̀ gbọ́dọ̀ gbẹ̀sán. wọ́n nígbà ìjà ilé ìjọsìn màá gbọ́n owó ìlú tẹ́ ẹ máa ń gbà nígbà ìmọ̀ kan látòmí lọ gbẹ̀sẹ̀lẹ̀ rò. wàá wọlé nígbà أدعو من ربانا ربا دار ابن عبد المطلب أقول ربا owó èlé tí kọ̀kọ́ gbèsè lé tí kọ̀kọ́ fagilé olówó èlé ìtọ́jọ́ ti ẹ̀gbọ́n bàbá mi ní Abbas ibn Abdulmutallib. Fàyínà ọmọ òjò nǹkan lò gbogbo tí ń jọ́rọ̀ èlé pátá ẹni pé wọ́n tó fi yáyàn lọ́wọ́ tí wọ́n ti fi lẹ́tàdí kan gbàgbé ẹ̀rọ ọ̀nà olóṣèlú jẹ́ nìkan ìmọ̀ ìfọ̀rọ̀ pàtàkùnlá ìmìta ẹ̀rọ páyà ọlọ́run ẹgbẹ̀rún ọlọ́run lára àwọn obìnrin ilé o ẹ̀mọ́ sì yàgbẹ́ wọn o ẹ̀mọ́ gbìmọ̀ sí o àyíǹdẹ́kùnrin àkọsùnmọ́ wọn nàbí àmánìlá ẹ̀mọ́ bẹ̀rẹ̀ ìgbà tẹ́ ń tẹ́wọ́ gba àwọn ọmọ yìí tẹ́ ń mú jáde lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ẹ gbà nígbà pé nǹkan gbà fi pamọ́ sí ọ̀gbọ́dọ̀ láàrin sí ọ̀gbọ́dọ̀ jẹ́ ìyẹ̀fìgbà ọ̀ wẹ̀sàlẹ́sọ̀ mọ̀rọ̀ yàrá nàbí tẹ́lẹ̀ màtìlá gbọ́dọ̀ wọn lọ́n lẹ́fi sọ abẹ́ wọn lẹ́fi sọ di ẹ̀tọ́ wọ́n lọ́kọ́ máa lè yín na ayé ayọ̀ ọ̀sẹ̀ yìí ná fọ́ọ̀ṣà kan áàdà ń takọ̀rọ̀ wọn náà nínú àwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ yín lórí àwọn obìnrin yín ni wípé ẹni tẹ́ ẹ̀ bá yọnu sí kí wọ́n mú wọlé wọn gbọ́dọ̀ mú wọlé lóyún o. fàyín fàáyín náà tẹ́bí ìlú wa ṣe bẹ́ẹ̀ èyí pé ìtẹ́tẹ́ ń jókòó ní ẹni tẹ́ ẹ̀ níbẹ̀ tí kò jókòó bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jókòó bẹ́ẹ̀ ẹni tẹ́ ẹ̀ fẹ́ kọ́ wọlé yín kò gbọ́dọ̀ wọ́ bẹ́ẹ̀ fàyín fàáyín náà tí àgbà wá gbọ́ ẹ̀ńtẹ́ ẹ̀fẹ̀ kan bá rìn máa ń bá a rìn ẹ̀ńtẹ́ ẹ̀fẹ̀ kan wọ ọ̀dọ̀dọ̀ yín wọ́n ti jẹun sí ọ̀rẹ́ mi fábíyì gbòòrò náà ìyọ̀dá ń bẹ fún yín ẹnu mọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá nílò kan bẹ́ẹ̀ ọ̀rọ̀ mùbàrẹ́hìn yóò tí ò ní mọ́ ọgbẹ́ tí ò ní mọ́ dání. ọ̀làwọ̀n náà lẹ́yìn kọ́rin àwọn náà ní àwọn ẹ̀kọ́ ìtura ẹ̀ka ẹ̀fọ́ fún wa o ọ̀rẹ́dì kò mú yàn ntí àwọn ọjà tí wọn bójú ọ̀nà tí ó lò ẹ̀yìn lọ́pọ̀ sọ̀rọ̀ bàkìtì ọ̀tí wọn nà aṣọ tí wọn máa fi ṣe ọ̀sán sára ọ̀rùn yìí lọ́wọ́ o báyìí máa rò àṣà ìlú ìtẹ̀lẹ́ bẹ́ẹ̀. wọ́n kẹ́ni ọ̀kọ̀tàlá kò fi kọ́ níbẹ̀rẹ̀ kútùbà ànábì ní làálù láàrin kọ̀ọ̀kan dáadáa mi háàdá bóyá àjùpọ̀ ní kankan yìí ń wọ̀ náà bóyá ní àfihàn àníjọ tàbí lókè àràfà àníjọ tàbí láràfà náà bóyá àjùpọ̀ ní ṣẹlẹ̀ lẹ́yìn ọba wa rí bẹ́ẹ̀ ẹgbẹ́ àwọn tí ń sọ yìí o. ọ̀kọ̀tàrà tó fi kún mílíọ̀nù tó dín lò bá àdáwò ìná ìfàsọ́ǹtò gbèsè ibi tí fẹ́ máa lọ báyìí ṣùgbọ́n mo fi nǹkan kan rẹ̀ fún yín lẹ́yìn tó ṣe pé tí ẹ bá dì mọ́ sí kán ẹ lè sọnù láéláé lẹ́yìn tí mo lọ sáà kìtàbà lọ sílẹ̀ ọlọ́run olùkọ́ àkọ́kọ́ wọ́n á tún tẹ̀sán lónìí rán nẹ́yìn ẹlẹ́gbàgbé o ọlọ́run gbé gbìyín léèrè lọ́wọ́ gbìyín léèrè nípa mi lọ́wọ́ yín fàbílà hansom kọ ìlóyìn kí ni tẹ́sí gbẹ́lọ́ àbálẹ́wò ó sì lè jíṣẹ́ àbí ìjíṣẹ́ kọ́ ẹ lọ́wọ́ mẹ́sì àbí àmì àkọ́kọ́ gbàgbàgùtà wọn ni gbogbo apáta ńlá jẹ́rìí tọkàntọkàn pé ó ti mú ọ̀rọ̀ lọ́wọ́ ti mọ bí ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Wà á bẹ́ẹ̀ yìí. Àmì ẹ̀nà sẹ́lọ̀ ńlábọ̀ ọlọ́run ó ti pé àmì ẹ̀nà náà rò. Wọ́n lọ sọ́ọ́tà ó ti fọ̀rọ̀ ọlọ́run sí Nàìjíríà wàásù ó ti ṣe fún ọ. Sọ̀kọ́ ọ̀làdọ̀ ìfúbáyì. Àníbi wá ní ìka sàgbáàbà, ìka ìfábẹ̀lá, ìka àtàáyá. Àníbi wá nà sókè. Yọ̀ sáwọn ilẹ̀ sọ̀mẹ́rẹ́. أنا حسنا وينقضها إلى الناس ولكن الناس أنا بل يوصل تاريخ يوصل تاريخ سدع في تستطيع اللهم اشهد اللهم اشهد اللهم اشهد اللهم اشهد بان جلسي اللهم جلسي لينا ليس في واسطة خطبة ثم أذن بالعالم بلاد واقم ليس فترة ثم اقام اسم اقامة فصل الدورة انا بكين دوري ما هي ما سلمتا لقى نجوم ياتي وانت جمع تقبيل ثم اقام لينا اسم اقامة فصل العاصرة انا بواكي عاصري ركع نجوم jamu takdim ìlàkì ní àròfà Muzdalifa ni wọ́n ti ké jamu ta'khir lákà méjìméjì náà ni wọ́n kì í ṣùgbọ́n níbi àwọn mágbèbà ti ṣáì mẹ́ta mágbèbà wọ́n kì í ṣáì lákà méjì ni. ولم يصل بينهما شيئا anabi òfin mẹ́rẹ́fílà òfin la mágbèbà ti ṣáì òfin làlá àárín bẹ́ẹ̀ ni kò fi la àkọsílẹ̀ lórí àtàkùnrin kò sì wá láàrin. sọmọ àwọn ti bá lẹ́yìn eléyìí anábì tí mo ń ka rẹ̀ ní nǹkan ọmọ rẹ̀ wọ́n mọ̀ wọ́n ṣáàtà àtàlùmọ́ tó fà tí wọ́n á débi tí yóò dúró sí yẹn ní rárá fà. tàbí àlà bàtìrì náà kọ́tì ẹ̀lùkọ̀fọ́wá ilà sàkàrọ̀t. ọwọ́ àpàṣẹ pé kí wọ́n dá nǹkan àbọ̀ rẹ̀ kí wọ́n dá dúró ọ̀rọ̀ àṣekọ rẹ̀ lórí àwọn ìtàn tí a ń fẹ́ síbi àpáta wọ̀jẹ́ àlà hablad musa bẹ́ẹ̀ni àbẹ́yì. okùnrin tó gùn èyí tó dé ti àwọn tí ń rìn èyí tó gbé okùn síwájú wọ́n sọ́kù balẹ̀ kíbla àlébùwá bíi kọ̀ kíbla sàlámì ẹ̀zẹ́ wá kìfàn ọ̀yẹ́kùn gbòòrò. لانتظروا لانتظر من عرفة حتى غربت الشمس كبيتي بالنظر بالنظر وذهبت السفرة قليلا قلت أنا أنا أطلق فسي فسي اسم بلتي في حمام يقول إنا كنت حتى غرب القرص كبيتي kúrúfù ìtumọ̀ méjì ní apá wọn àwọn kan pè ní ọrùn àwọn kan pè ní àpapa àyẹ̀n pápá tí wọ́n ń bẹ létí etí sẹ́nà lẹ́yìn tí ọ̀rọ̀ bá wọ̀ tán. ìgbà sẹ́nà bí ti bá wọn wọ́n bẹ̀rẹ̀ sẹ́nà ta ìmọ̀ sẹ́yìn ní kọ́lùfà rẹ̀ wọ́n bẹ̀ ìsàmì ọmọ zayid ó sẹ́yìn nǹkan àmọ́ rẹ̀ rẹ̀ dẹ́fà rẹ̀ sọ̀rọ̀ lọ́rùn ọwọ́ agbéra kúrò ní àràsá òní mọ́sbẹ̀ níta wọ́kọ̀dé sẹ́nà kọ yìí kọ síwá àsìlám ìjánu nǹkan àgbọ̀n rẹ̀ káàmà sí kọ síwá ànábì fún mára òtúrúlẹ̀ kọ́mọ̀dà láǹfààní láti sáré pọ̀ ó sàmára débi wípé ìnàrà àṣà débi pé orí nǹkan àgbọ̀n yusibu mawrika rahli ọ̀n kan bí ayé ibi ìgbésẹ̀ lé tí ẹ̀ bá gun orí nǹkan mi. ọ̀yà kọ́ọ̀rọ̀ ìgbéyàwó ìlú ńlá bẹ́ẹ̀ ni ń fọwọ́ ọ̀tún níbi nínú ká sáwọn yẹn pé ayé àná ṣáà ẹ̀yìn èèyàn sẹ̀kínà sẹ̀kínà ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ oníkàlùkù fẹ́ máa sáré lọ sí mọ́sídà lẹ́sàbí. kúlọ̀mà àtà hábìlà nílẹ̀ lẹ́sìn báàlì àrùkọ̀dá kọ̀lélán hàtà tọ́sànádà. tó bá ti á dé àwọn àyè tí ibi tó kù wà tàbí ibi tí òkè tí ó wà yóò ra tún yóò ra ju ìjánu yóò ra jù ú lẹ́gbẹ̀ẹ́ kí nǹkan àmọ́ rẹ̀ yìí kó lè bá láǹfààní láti gbọ́n ètò ẹ̀jẹ̀ tí a dúró mẹ́ kí a fi káfíńsọ́lù káwọn tá a fà wáyé ní àbàlá níbí. ثم نزل ومشى إلى مزدلفة يعني بسلم من أربعين يعني كل يوم يجي سنة صلى الله عليه وسلم أسرق عليه ومشى إلى المروة انتصر على كوني صفا وابل اسمي سقالي لاسمع لسي مروة بلن في صنع نقول إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح بالتبقى لآيان يمكن بعد ذلك نزل وتوجه إلى المزدلفة أنا بسرق عليه أمر مزدلفة ويمشي مشيا عاديا ọ̀rẹ́rìn لو pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí ṣe máa وأتى إذا ọ̀kànjọ́rìn wọ́n á ìbátanlè wá dé ó di wípé gègésẹ̀ rẹ̀ méjèèjì ó kó sínú ọgbọ́n ààyè ibi tá a ti máa ń sáré ọ̀hún ọgbọ́n yẹn bẹ láàrin sọ̀fà àti márùwà afọ àṣàntì sẹ́lẹ̀m wọ́n ní ọgbọ́n kó di àsìkò kọ́tà ọkọ̀ yìí níbi ogójì ọdún tàbí àádọ́ta ọdún ó dé márùn-ún sí àsìkò táwọn ọkọ̀ tíra yìí wọ́n ní ọgbọ́n ọ̀nbẹ́ńdọ̀ lè tó pé ọ̀rọ̀ ajé lọ lòdì ẹ̀. sọ̀kalẹ̀ ìdánilẹ́ta ló fi yìí báyìí bá ti sọ̀kalẹ̀ sínú ọgbọ́n báyìí yẹ̀sán ọ̀hún ibẹ̀ ni wọ́n ti pẹ̀sẹ̀sẹ̀ bí ẹ ń sáré bí ẹ ń ti rìn hátà tí tí wọ́n sì la ọgbọ́n tí wọ́n sì gbà kọjá. ṣùgbọ́n lásìkò ìsìn ìbálẹ̀ èyí ò ní wípé kò ní fún ìyá ibi tó lọ lẹ́nu gbogbo ẹgbẹ́ gba ní ìsìn kò sí ọgbọ́n kankan kò sí má. rọ̀jà lu àlàmásì iṣẹ́ wa fi ṣe àmì táàbù àbí ọ̀gbun táàbù sáré ọgbẹ́ ni àlàmánì àgbọ̀rọ́rì ó ní àmì méjì ìyẹn iná fúlọ́rìsẹ́ǹtì èyí tó gẹ́rìn ó ní àti ṣe àmì ìbẹ̀rẹ̀ bí tí yóò ti sáré àti òpin tí ìwà sàrí sí oníṣẹ́ àmì ẹ̀gbọ́n. Wọ́kọ̀dù dákàrò àníhàn àjọ ọmọ Ismail. Àwọn àfáà kọ̀tàkọ̀tà wọ́n ti mọ wá sí àti pé àájá kíkì náà ìyá ànábì Ismail alayhi salam lámìnà nàgàlà tìlúwà àdúrí ìgbà tí ẹ sínú ọgbọ́n ìwé àfẹ̀mọ́ ti fẹ́yẹ̀ wọ́n taratara rìn níbẹ̀ ilé fà á yẹn náà lẹ́nu ẹ̀ lẹ́sọ̀rọ̀ àti pẹ̀lú ẹ̀dí kó sínú ọ̀gbọ́n ọ̀fi àléwá wọ́lá dùrà ọmọ wọn ìsmáìlì wọn ò ná yá àdéhùn ti bọ́ọ̀rọ̀ nínú so fàfọ́ọ̀rọ̀ lè fọ̀rọ̀ọ̀rọ̀ lóbi adé wípé wọ́n wá sáré láàrin wọn ìsáré láàrin wọn ẹni tó ká bí ẹni sáré bí ẹni tí ẹni ká pọ̀ ṣẹ̀ṣẹ̀ ló ti á di sínyàn láti àsìkò náà lọ lẹ́yìn náà alamẹ́yìn láàrin ibi ààyè ibi tó ti bẹ̀rẹ̀ orí àti ibi tí ẹ̀ṣà ìrọ̀lẹ́ dé. kọ́ọ̀lù ọ̀tá fáwọn aṣọ lókè wípé fáàlà rẹ̀ márùn àti kàmá fáàlà rẹ̀ sọ́fà báyìí bó ṣe ṣe ní máa wá bó ṣe ṣe ní sọ̀fà bẹ́ẹ̀ gbẹ́lẹ́ iná ló ṣe ṣe ní iná ló ṣe ṣe ní máa wá kí ni tó ṣe ní sọ̀tà ni wípé mẹ́kàrà lọ́wọ́ ó ti ìrántí ọlọ́run ó ti bẹnu wàká gbàrọ̀ ó ṣe láwọn àkùbárú tó tóbi ní fẹ́lọ́run wàhálà láwọn ó sì láàyè àìlọ́lá wàhálà hádáwò bẹ́ẹ̀ ló fi ààfin fọ́lọ́run ọwọ́n tí ọ̀kà sí mọ́tò àlífà ọwọ́n tí ọ̀kà sí ní márùwà ni wípé kò ẹni nígbà wà ní àṣọfà ó dojú ibi ọ̀gẹ́gẹ́ bí kí kẹ́bíà tó wà ó ti di pé wọ́n bá ìrìn rẹ̀ lọ ṣùgbọ́n ní márùwà àǹfààní eléyìí kò sí òní láǹfààní láti rí márùwà ọ̀wọ́ yàtọ̀ sí láàrin tó fi ní sẹ́fà sí márùwà nù. kọ́ọ̀lù ọ̀tá àmọ́ àfẹ́lókè ni pé hátà ìdá káànà àkèrè tọ́wọ́ àfìyé àlẹ́ márùwà bẹ́ẹ̀ lọ́nà bí lọ sí ń bọ̀ sí ń lọ sí ń bọ̀ láàrin sọ̀fà sí márùwà márùwà sí sọ̀fà kí o parí rẹ̀. yìí pé ẹ bẹ̀rẹ̀ sáà bẹ́ẹ̀ ní sọ́kọ̀ ìmọ̀ràn sábà àṣùwà ẹni gbé omi lílọ tó bọ̀ ẹ̀lẹ́gbẹ́ wàkàna akọ̀rọ̀ ṣẹ́wọ́ èyí tó rìn káyìn yìí pé sọ̀fà àti márùwà ẹlẹ́ẹ̀kejì ọ parí sí márùwà kàánà kọ́ bí n táà mi àmà ilẹ̀ fún mọ́rọ̀ bẹ́ẹ̀ bá ti lè ṣe báwọn pẹ̀lú bí ṣe ń ṣe tọ̀wáàfù lẹ́yìn tọ̀wáàfù ọwọ́ tí màá kọ́ mi Ibrahim ó ṣe náà fílà ọwọ́ tí bomi zẹ́mzẹ́m ọwọ́ mọ́rún ó fẹ́ dà sára ọwọ́ tí mo sá ibi tí ó ti sáré láàrin sọ̀fà àti márùwà ó ṣe ẹ̀ méjì òun bẹ́ẹ̀ bá ti lè parí méjì òun iṣẹ́ mọ́ra ń mọ́ra èèyàn fàárí kéèyàn fàárí lọ́dà mọ̀tẹ́ pé àti ájì àti ọmọra bá mi èèyàn ṣe ọmọra lọ́dọ̀ náà ní afẹ́ ṣe ájì kìtì kéèyàn kọ́ wá sílé èèyàn náà èyí tó dàbí ní kéèyàn ra kọ́kọ́ gbọ́rí tó bá wá ṣiṣẹ́ ájì ọ̀sẹ̀ wà fá orí rẹ̀. wọ́kánà akọ iṣẹ́ wọn yẹn pé ibi tó parí rẹ̀ fún omi márùwá káà nàkọ̀dùntà nínú àbáyé àwọn bí ìbá ti sàwọn tá a kà á lẹ́hìn ó ti parí àwọn sọ́tà náà ṣe níbi ọ̀hún mọ́ra ni. fakọ́rin anábì wa ń dojú kọ àwọn sàbí wa ṣe fún apẹ́ làwọn ìsàkó báyìí mi ní amọ̀rì bí ìbá ti lè dojú kọ nǹkan kan èmi ò tún kọ́ yìí sí báyọ̀ ẹ̀yin náà mọ̀ pé ẹran tí ń gbèsè mọ̀ ọlọ́run mo ti kó lọ́rùn bí ọ̀bá sí etí léèyàn mi èmi náà ìbá kọ́kọ́ parí ọmọ tó bá dijọ́ kẹjọ lẹ́yìn mọ̀tẹ́lẹ́yà lèmínà ìdásẹ́ ìmú àníyàn hajj wa afáwa sọ pé sàhà àgbà ẹ̀dọ̀ lórí lónìí eléyìí ó ń tọ́ka sí pé èyí tó dáa jù omi tàmátọ́n nínú àwọn aṣọ hajj mẹ́tẹ̀ẹ̀ta èyí tó àná ń ṣe alẹ́dìwẹ̀lẹ̀ ìṣàrọ̀ ọmọ mi lọ́wọ́ bọ̀rọ̀ ẹni pé ìyá ọ̀kọ́ dà níyà pé òun fẹ́ ṣe ọmọ rání yọ́nà tí o di ọjọ́ kẹjọ tó fi yọ ọmọ tẹ́lẹ̀ yíyà lọ́sẹ̀ wa má ní àpé òǹtẹ̀sẹ̀ ájì lọ́wọ́. kọ́ọ̀lù wọn fàmìkánì minkum lẹ́sẹ̀ náà wò á di yẹn wálé ìwẹ̀hẹ́ ìlà ànábì wa pa àwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ láṣẹ wípé tọ̀ ẹni tó bá ṣe wípé fàmìkánì minkum lẹ́sẹ̀ náà ọba mẹ́rin tí ó fi ṣẹ̀mọ̀ fún ilé ọlọ́run ẹni ọba ti mọ̀ dání nínú ọyìn ọyà agbọ́ra alẹ́ o níbi àṣà ìhàrán ètọ́wọ̀ gbogbo tó dèrò fún ọyà náà di ẹ̀tọ́ láti fi lọ. yẹni pé amọ̀rọ̀ mẹ́lẹ̀ mi yẹ kó máa wọ adìyẹ ayé tàhálàlà ọ̀pọ̀ aláṣẹ pẹ̀tọ̀ ẹni ọba ti mẹ́rin àdì ẹran àdìyá ẹni tí ó fi sẹ̀bùn ọlọ́run ẹni ọba ti mọ dání kó ó yà parí ọmọra gbogbo ń tọ́jú ìwọ̀ fún kó padà di ẹ̀tọ́ ìwọ́kọ̀dù ká hẹ́lẹ̀lẹ̀ àtàrùn ọlọ́pàá náà wọ́n ti ń kọ́ wọ́n ní ìpẹ̀lẹ́ àdúgbò tí a jẹ lọ sí ájì lọ́dún náà ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n ní wọn àdára àdúyá wọn ò mú lọ́wọ́ àmàlẹ́ ẹgbẹ́ náà máa hun adìyẹ ṣùgbọ́n àwọn tó fi kí ẹ mẹ́rin tí wọ́n fi sẹ̀mọ̀ fún yẹ lóun ti ń mú lọ́wọ́ bí ìpani bí àbúrò bá kiri Umar Usman Ali Tọ́líà Abu Tọ́líà àtàwọn tí wọ́n àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn tí wọ́n jẹ wọ́n ní àwọn tó ti pé mọ́ọ́sẹ̀rù ni wọ́n ọlọ́run fara bẹ̀ wọ́n fàyínà òmùbẹ́lò ala ìhàlámì àwọn eléyìí mo rà gbọ́ aṣọ ìhàlámù mo rà gbọ́ ọlẹ́wọ̀ bọ̀lẹ́mìyà sàhálà lóró gbogbo ń tóbi èèwọ̀ fún wọn nígbà tí a ti gbé aṣọ rẹ̀ láàmù ìwọ̀sùn tí a ti gbé aṣọ rẹ̀ láàmù ojú tó di èèwọ̀ kò tí ì di ẹ̀tẹ́ fún wọn. ṣùgbọ́n tí wọ́n dáná dé ìlọ́wọ́ àyíká ń tán án lálẹ́ àwọn eléyìí wọ́n ń pọ́n ra wọn bí a ṣe gbẹ́rí àwọn ti parí ìfẹ́ mọ́ra nù gbogbo tó dé ìwọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó padà wá di ẹ̀tẹ́ fún àwọn eléyìí. wọ́n láti fèsì yáàbà àwọn tí wọ́n wọ́n láǹfààní láti wọ aṣọ irú aṣọ bá ṣe wọ̀ yìí bá ṣe wọ̀ yìí wọ́n láǹfààní láti wọ̀ wọ́n kàtọ̀ ìyàgbò wọ́n láǹfààní láti fi lọ́fíńdà olóòórùn dídùn wọ́n fi fara kódà ẹni tó ti àti ìyàwó rẹ̀ ní àjọyọ̀ ọ̀fíṣẹ́ ájì jáàmù àwọn ní ìfáà wọ́n bá wọn ìyàwó wọn wọ́n bá wọn lẹ́sìpọ̀ wọ́n fáà lóo kúlẹ̀ mọ̀ gbogbo tó dìrọ̀ fún wọn láti ṣe látàrí wípé wọ́n pa kájà aṣọ kan sókè wọ́n ṣẹ́kan má dìní ẹni tó gbà tó lẹ́nu ìhẹ́rọ́m gbogbo tó dìrọ̀ fún wọn wọ́n padà bẹ̀tọ́ ìrọ̀kà mẹ́ta bí mo bá hà wọ́n bá jẹ ìgbádùn àwọn nǹkan tó náà bá tó ṣe lẹ́tọ̀ọ́ mílẹ̀ ní yóò mi lẹ́jọ́ kọ́dùmọ̀ fún yìí látọjọ́ tí a ti pẹ̀wá fún ìlọ̀kọ̀ lónìí tí a ti bóyá ní ọjọ́ kẹrin àbí ọjọ́ karùn-ún nínú oṣù bẹ́lẹ̀ ẹja. wọ́n bá kọ́ ọ̀kadà yìí ká wọ́n ń jẹ̀bá lórí lọ tí o di ọjọ́ keje ayélujáfẹ́nà ìyá ìmọ̀ kẹrìíyà ètí ń jẹ́ ọjọ́ kẹrìíyà. àwọn olùkọ́ ọ̀tá àfa ló tèjì pé sàkọ́ ọ̀màṣẹ̀rọ̀ ọkọ̀ tó nǹkan fi ẹnìkan náà ṣàdé sọ̀rọ̀ ọkọ̀ ọ̀màjẹ́ nǹkan wọ́n ń bí òjíṣẹ́ lọ́wọ́ bá lórí rẹ̀ pé àlẹ́ àmìnà àdá ṣé n tó ṣe lẹ́tọ̀ fún àyè fún ọdún yìí nìkan ló máa ní àdúgbò ọmọ abẹ́lẹ̀ gbére. nítorí ìbéèrè ni pé kàá ní fìlìjàìlìyà nígbà ìgbà kẹ́kẹ́ ìsìláàmù tó dé ẹ bá fẹ́ ṣe ọmọlá yóò dá ọmọlá ṣe dàgbà ń dáyà ni ẹ fẹ́ ṣe ájì yóò dá ájì nìkan ṣe yóò nìkan ṣe ni. يجوز anabi wa da lónìí pé ọlọ́tọ̀ ìgbẹ̀kọ́ àlẹ́lẹ̀ hajj àlẹ́lẹ̀ ọmọrọ láti fi ájì bọ̀nù ọmọrọ láti fi ájì kọ́ọ́rí náà. mo fẹ́ fún anígbàrẹ̀ wípé ọ̀nà mẹ́tàlá máa gbà ṣiṣẹ́ ájì ìgbà kéèyàn jẹ́ mọ́ fúrídù tàbí kéèyàn jẹ́ mọ́ kọ́rínù tàbí kọ́rínù tàbí kéèyàn jẹ́ mọ̀tàmátẹ́rù. ìfọwọ́bìnrin pé ọwọ́ iṣẹ́ ájì nìkan ní abẹ́ lọ ṣe. kálíbà àmì àtẹ̀tún bẹ́ẹ̀ láàrin rẹ̀ ní pé bóyá ọjọ́ kejì ní oṣù ṣàwárì bí èsì sẹ́bí sẹ́lẹ̀ ìdáyìí ló ti gbéra ó ti lọ sí mẹ́ta. ọkọ̀ bá lọ láti màdínà nígbà tó dé àbúyárò alì tàbí délé sọ̀rọ̀ lẹ́yìn ta nígbà òdó ibẹ̀ ló ti mú àníyàn wá pé òun fẹ́ ṣe ájì nìkan àlọ́mọ̀lábẹ́ ká ájàn. irú ẹni báwo tí o di ọjọ́ kẹjọ nínú oṣù ìbẹ̀rẹ̀ hijab aṣọ tó wọ̀ náà ní ọwọ́ o lè tó di ọ̀la kọ́bọ̀ kalẹ̀ kọ́wọ̀ káwọ̀ ṣùgbọ́n aṣọ bí ti fẹ́ kàmáàdì tí kàmbẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe wà. gbogbo nǹkan jẹ́ ìrọ̀fà lọ́la àjì ọgbọ́dọ̀ súnmọ́bì ọgbọ́dọ̀ ló lọ́fíńdà kódà ọṣẹ bí lọ́ọ̀sì jọ ìtàn lọ́fíńdà mẹ́mẹ́mẹ́ kò gbọ́dọ̀ lọ. àwọn nǹkan nǹkan àfọyín ètò náà ní lọ́fíńdà mú kò gbọ́dọ̀ lọ. tí ìtọ́ bá ti pé àfi lọ́bì nǹkan bí lọ́fíńdà ṣe ní kò tún gbọ́dọ̀ ní kò gbọ́dọ̀ lọ́bì lásìkò kò gbọ́dọ̀ bẹ́ẹ̀ kọ́gbọ́dọ̀ bí fílà kọ́gbọ́dọ̀ lọ ṣòkòtò kọ́gbọ́dọ̀ wẹ̀ ẹ̀mí gbogbo àwọn nǹkan mi pátá kọ́gbọ́dọ̀ bí ìkẹ́lẹ́ kọ́gbọ́dọ̀ bí wọ́n rí ibi tí wọ́n bẹ̀rẹ̀ la kọ́gbọ́dọ̀ bí zàkà. ìfọwọ́ tó bẹ́ẹ̀ ń délé yìí díẹ̀ nìyí pé ìfọ́ọ̀dù ni. ó ti pé yóò láǹfààní láti wọṣọ bá a ṣe wọṣọ yìí níjọ́ kẹwàá nínú oṣù délé ìjà ìní oṣù láǹfààní láti ṣe lẹ́yìn ìgbà bá iṣẹ́ bí méjì sí mẹ́ta èyí pé ọlẹ́kùn òkú ọjọ́ àkọ́kọ́ ọ̀lẹ̀ bákan náà ọ̀sáré bákan náà ọ̀sára àdìyá kọ́lá tó lè fi lè yìnbá ilé ètò ilé múra bẹ́ẹ̀ ṣe múra ìfúra dùnú. fìrọ́ọ̀nù ń tiẹ̀ omi pé yóò máa nìyẹn ó múra àti ájì ilé ìlú ìjìyàlẹ̀ kan náà ìlú ìgbàgbọ́ bá parí ọmọra ẹ̀mí ọba dúró ní mọ́kà látòjú rẹ̀ sáà yọ ẹ̀yọ kan ní ìsìn bákan náà àwọn afẹ́yọ kan ònìyàn sí lọ́kàdé tó tọ́ba dáhùn mọ́ra sí àwọn afẹ́yọ kan ní tó bá dáàbì sí sáyé ọ̀rọ̀ kan náà ni. kò sí ẹ̀tọ́ láàrin ẹni tó ṣe mọ́ ẹni tó jẹ́ mọ́ kórínù àti ẹni tó jẹ́ mọ́ fúrídù káyọ̀tọ̀ ọ̀dẹ̀ tí mo fi ṣàwárì ló ti bọ́lẹ̀ sílùú mẹ́ta aṣọ méjì náà ìyẹn wà lára rẹ̀ tí ṣàwárì ìtàn tí ó bèrè kọ́ de bákan náà tí gbèlè ìjà tó di di mẹ́wàá lọ́wọ́ adi mẹ́wàá ní oṣù láǹfà láti mọ́ra bá ṣe mọ́ra yìí eléyìí ọmọ ọkùnrin nìyí àti mọ́ra àti ájì ní ìjìnlẹ̀ púpọ̀ ẹnì kẹta ní mọ̀tàmọ́ tẹ́rù ìyá gbèsè ní pé láàrin se kan sí méjì yóò ṣe wọn mọ́ra wọ́n ti parí mọ́ra yọ́ọ́ bẹ̀rẹ̀ rẹ̀ yọ́ọ́ gbogbo ń tẹ́jú ìwòsàn lọ́yà ní pàtá yẹ́ẹ́ ṣàwáàlì tí wọ́n ti parí mọ́ra báyìí ó lè múra bẹ́ẹ̀ sí múra yìí ó lè gbóbi lájẹ pọ̀ ó lè lọ́gbẹ́ndà ó lè gbé ìkànnì ó lè fárí kò sí tí ó gbé ohun tó dé ọ̀fà ńlá ju òun láǹfààní láti ṣe ṣètàmọ́tò yẹn lọ dáa jù làwọn làdúrà náà sì máa ń sábà ṣe akálàṣe àwọn àtẹ̀sẹ̀gbẹ́sẹ̀ àṣìṣe díẹ̀díẹ̀ ẹgbẹ́ ń dìtàmọ́tò wọn bá sì máa padà ṣe àlàyé afáwọn tẹ̀síwájú wípé yìí tó gba Islam kí ìsìláàmù tó dé ẹ bá fẹ́ ṣe ó múra yóò dá sí yóò nìkan ṣoṣo ni èmi yé ti ájì gbọmọràn ó múra àníbi wà ní arákùnrin wa béèrè ìgbọ̀wá béèrè àníbi wa sọ fún mi pé kì í ṣe fọ́bẹ̀ yìí nìkan o bí ó sì máa lọ gbóòrè mi o yẹ́nì dàníyàn ó múra ó padà ti ájì gbọ̀wọ́ fẹ́ jẹ́ mọ́kúrẹ́nù ìṣòkòṣe ìpínlẹ̀ lòṣèlú gbogbo ẹ̀ kọ́ وقدم علي من اليمن ببدن النبي صلى الله عليه وسلم يعني كيف نمر علي كان في اليمن وجد المدينة báwọn sàádé yòókù bí wọ́n ṣe jáde ní Màdínà pẹ̀lú ànàbí ilẹ̀ Yemen ibẹ̀ ló ń wà ṣàkọ́dìmọ̀ oníwà gúnlẹ̀ sí Mẹ́kà wọ́n máa ń sàlàyé fún ọmọ gbọ́dọ̀ náà àràkùnrin تتبعي عمانية عمد كبيرة النبي صلى الله عليه وسلم قدم مدينة ونعر السابعين النبي سكوا عادر من شرط الهواء لات مدينة عدت ودو رواجة عمان رقمي وكان فاتي سيد صلى الله ولما قدم علي وجد فاطمة قد حلت ìmá ìmá máa lè nígbà tó dé mọ́ta ó wá rí pé ìyàwó òun ọmọ ti di ọmọ ti dantẹ́ lẹ́sọ̀ láti ogun tó yí tó dé ìwà fún yàrá láti fún nínú ájì lábùdá tí a máa ń sọ bí wa afẹ́fẹ́ apaláró lọ́mọ wọ̀nyí wà tá a bákan náà ó tún lè ṣòro ìṣàyé wọ́n dàtọ̀ yábàt ó tún bu lọ́fíńdà ó tún bu sára. wọ́n ta àyà ó ti gbára dìlẹ̀ pé bá àfa àgbà ló yá ó ti yá. kódà wà fáwọn ṣètò sọ́ọ́ká náà ibi tí wọ́n gbé lóde ìdíje wọn lọ́rùn ó ti tẹ́ àlejò káàdì tí ó yí wọ́n ní fàá ti ń gbé tí ó tún wá da lọ́fíńdà ọlọ́run ọ̀dẹ náà ó dàbí ìgbọ́lé. wọ́n bá nà àná àlẹ́ yẹn sàwé sàyẹ̀tà hálálù. ọlọ́run wípé tàbẹ́sẹ̀rọ̀ ni alẹ́ náà ń ṣe tó bá ti parí ọmọlá oní ọbẹ̀ ń tìlú pé yẹ́ lẹ́tọ̀ọ́ láti ṣe gbogbo nǹkan ọlọ́mọ ẹ̀dá ara nígbà tí wàá lè wá bá fásimà níbi ìgbé rẹ̀ wọ́jọ́dà àdáhábẹ́lẹ́hàn ó lórí ìṣesí pé à lọ́sọ̀dà màmí àmọ̀tẹ́ ló ti tuntun tẹ̀rẹ̀ à wá sí mà. sàǹkàrà dáàbì kan àlẹ́ yà á. nítorí wá ṣe ohun tó bá nítorí tí wá ti máa ṣe ohun ìmọ̀ màá lè wá ọkọ̀ nígbà hàn ọkọ̀ ìdí náà sọ̀kọ́ láti sayida fatima wà dá lóhùn pé ìnà àbí àmọ́ràn ìgbé àgbà ẹjọ́ mi kọ́ bàbá mi ló ní kí n ṣe báwọn bàbá àbá àléyìn bá lè fi gbọ́ báwọn ọmọ mi lọ́dọ̀ ànábì muhammed sani àléyà. lẹ́yìn tó lọ ṣẹjọ́ ṣẹ́yìdà Fatima sùn bóyá nàbì lè bá rí làkọ́lá rẹ̀ṣẹ̀m àníbìrà fẹ́mi pé sẹ́dàkọ̀t sẹ́dàkọ̀t òdodo lẹ́sọ̀ òdodo lẹ́sọ̀. sọ̀dàkọ́lá yàwó nàbí sallallahu alaihi wa sallam lẹ́yìn náà àníbìrà bíyàlì yẹn lè pé máa bá kóríta ṣẹ́yìn nàfàrọ̀ tàbí hajjá. ìgbà náà tó ń mú àníyàn àjò wa àníyàn lè nìyọ náà dáa ànábì lórí alẹ́ wàá sọ wípé tọ̀ àhàmọ́ sí wọn ìhàmọ́ bí wọ́n á lọ kọ́ ìyára mi ní ọ̀lẹ́sàrà bí ṣe àfikọ́ mọ̀ ṣàfihàn rẹ̀ ni pé irú àníyàn kánà bí bá dà níbi ájú rẹ̀ bóyá kí ìrọ́ọ̀nù ni bóyá ìfọ̀rọ̀dù ni bóyá tàmátọ́rùn ni èyí tó bá jẹ́ mi mẹ́tẹ̀ẹ̀ta ìlòmínà dà wàhálà dàgbẹ̀lẹ́ àṣàwá ní ẹ̀kọ́ tá a sọ̀kọ́ láàrin eléyìí ó ń tọ́ka sí ní pé bọ̀dá ti lè haram yẹn láǹfààní láti mú àníyàn ájì wá tí àníyàn tí ó jẹ́ mohanlak lè káàsì ọ̀nà àníyàn tó lè ní ìtọ́gbà. ẹ̀yà sọ̀rọ̀ màá rí fàtí wọn ó bá ti rọrùn láti máa irú àníyàn tó ní ń dà àti pé wàá jẹ́ tó ní ń bá ṣe lèyìn náà ṣe bọ́ọ̀bù aláǹfààní láti máa ń tàbí ṣẹ̀yà rẹ̀ ẹni tó lè fẹ̀fà ìrìnàjò ìgbà náà ó lè fi tẹ́lẹ̀ fraud ó lè fi ń tàbí fún ó lè fi ń tẹ̀rọ àmì. kọ́ọ̀lù ọ̀rọ̀ tá a fà tó sọ lókèjì pé wàhálà kò lọ́rùn gbogbo àwọn èèyàn pátá ìní abọ́ra alẹ́ kó ń lè fẹ́ ájì látàrí pé a ti ṣe ọmọ rán. وكفروا إلا ما خلوت بهم وملئ آياتي على النبي صلى الله عليه وسلم أتمتن ذكروا أنه أتمتن جبال تيامو أنا تموت سبع فهو عليه مليون لهم تيامو لي يعني أن النبي صلى الله عليه وسلم كان معه هذه المصابة بقر على حلين يعني بي أتمتن أتمتن ذكروا أنه أتمتن bí ẹ ṣe wà náà ni wọ́n wà o àwọn ọ̀pá ọ̀rọ̀ aṣọ látàrí wípé wọ́n àṣe kàmátòrò kì í fi pé ọkọ̀ ṣe kan parí ọmọlá tán kan tó wá bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ hajj ọlọ́nà kan ni yóò mú tẹ́lẹ̀ wíyá nígbà wá di ọjọ́ tẹ́lẹ̀ wíyá ìyẹn ọjọ́ kẹjọ nínú oṣù Dhul Hijjah àárọ̀ mọ́ wọ́n mọ àníyàn ájì lákọ̀tún láti àyíká tẹ́ǹpì ní abútọ́rù abútọ́rù yìí ó ń bẹ lálàfọ́ ojú ọ̀nà Mákà sí Mẹ̀dínà. kọ́ọ̀dù wọn wọ́n tó bá nàbí sallallahu alaihi wa sallam ọ̀sánlá yẹn pé ànábì látàrí tẹ́ǹpì ní abútọ́rù yẹn ó bọ́ lé Mínà nígbà òde ó sọ̀kalẹ̀ sí Mínà wàsánlá ìbẹ̀lẹ̀ tí wàá kí ọ̀nà wákàtí mẹ́rin ọjọ́ kẹjọ àti wákàtí ọ̀kanú márùn-ún lẹ́nu ọjọ́ kẹsàn-án lọ́jọ́ kẹjọ ó ké bẹ́ẹ̀rẹ̀ àwọn sinimábí fún ṣáàtì wọ́n sùn ní Mínà ìgbébi ọjọ́ kejì tí fi ọjọ́ kẹsàn tí fi ọjọ́ kàfà àníbìkí ìrọ̀ àsùnbà ó kì ní Mínà wọ́n kàtàbí ya ó wá farabalẹ̀ nínú ìlà díẹ̀ hátà ọ̀kọ́lá àti shams tí ebi wá pé òòrùn ń yọ láàárọ̀ ọjọ́ kẹsàn-án ní oṣù gbẹlẹ́hìjà tí ṣe ọjọ́ àràfá. wàá sọ̀rọ̀ mi bá nílá ọ̀kọ́ gba wọ́n rán àwọn èèyàn kan lọ sí àràfá kọ́lọ́ bá fi tó àti bàbà níbi tánàbí tiẹ̀ fara pamọ́ sí yìí bàbá dé àràfá. wàfàá rẹ̀ sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ láwọn mọ̀tàwájìyàn ìlànà arọ́fàtà àmẹ́tẹ̀ wọn gbọ́n ká àgbọ̀n rẹ̀ lọ lẹ́yìn tó mọ́ orílẹ̀ àràfà. ọ̀rọ̀ tá a bá sọ lókè sí pé wọ̀lá adáṣekọ̀ kọ̀rẹ́ṣọ̀n àwọn kọ̀rẹ́ṣ wọn àṣeyọ̀ méjì nípa pé táwọn ẹni bá ti dé mọ́sídọ̀ nífà láyé kẹkẹ́ ń pè ní mẹ́ṣíárò lẹ̀ haram ọgbọ́n kan ní bẹ́ńbẹ̀ pé ọgbọ́n yóò dùn síbẹ̀ ni ṣùgbọ́n ànábì ànábì ò ṣe bẹ́ẹ̀ bí kò fi pé orí ibẹ̀ orí kọjá ni. kọ́ọ̀lù ṣàjẹ́ àdàlùfẹ́rẹ̀ lọ ànábì orí àyè náà orí kọjá ti wá wá sí àgbẹ̀fà pẹ̀lú ilé ìjẹ́ lórí wípé ànàmẹ́mọ̀ọ́ta ẹni tó ń bọ̀ dé àràfà kó tó lọ sí àràfà táyáyá àbùkátẹ́ ń pè ní nẹ́mọ́ra tá a kọ́ mọ́síláṣí láṣí lásìkò ọ̀sẹ̀ tí a ń pè ní mọ́sílẹ̀ náírà ìbẹ̀lẹ̀ ànábì ìbẹ̀lẹ̀ ọkọ̀ múlẹ̀ síná. àfọwọ́ ni eléyìí náà ń tọ́ka sí pé námọ́ra o abala kan ló náà jẹ́ nínú àwọn ààyè bí tá a lè jókòó sí tá a lè pa bèbè sí ìyẹn lọ́jọ́ àràfá wọn ni àràfá àti pé àràfá dáadáa fúnra rẹ̀ màkàánù wàá sẹ́wọ̀n ààyè kan tó fẹ̀rẹ̀ pọ̀ ní àlàyé kiri. Wàkínà. Nàá. Wàhálà àràdà nígbà tó ṣe léyìí, máa wá kọ́fà bìrì náà mọ̀ ọ́. Ẹgbẹ́ tó yẹ pé nígbà tó wà ní àràfà, kò dé àràfà gangan tán ní múra ibà wọn pa gbogbo sí. Ilé ìtọ́jú àwọn àjọyọ̀ náà rọ àwọn àràfà ìrẹ̀lẹ́bà náà. على صلوة فإن لم ترى قد وقف بعرفة أعطى هناك وانت في يتي هنا وامي عرفة ولحاصل أنه نزل بتلك القبة وبكي حتى زادت الشمس انت فيفا جاد من يتي أمين سواني أي كانت النمرة تدويتي ومية تالي قالوا حتى إذا زادت الشمس ọ̀rọ̀ tá a fà àṣọ lókè wípé títí tó ń fi ẹ̀ka rí ọwọ́ àpàṣẹ pé kábòǹde gàárì sórí nǹkan àgbọ̀n tí ń jẹ́ kọ̀ọ̀sùwà èyí pé fàrọ́tì bá àtàhátà àtàhátà bàtìmẹ̀ wàhádìí mẹ́mọ̀rọ̀ àbíbi ọwọ́ ń gbọ́ nǹkan àgbọ̀n lọ tó dé ibi ẹ̀gbọ́n mẹ́mọ̀rọ̀ níbi òdìdẹ̀ kọ́tàbà náà ibẹ̀ ló ti bá àwọn èèyàn lọ́hùn wọ́n wà lára ẹ̀ láti lẹ́yìn tí ń bẹ lórí nǹkan àmọ́ rẹ̀. وقد ذكروا هذه الخطبة خطبة أفوق بوطن لكي أصبت إن دماءكم وأموالكم وأعراضكم حرام عليكم ìgbẹ̀mí ọmọ nìkejì ìgbẹ́kẹ̀lẹ́ dúkìá ọmọ nìkejì bákan náà ìbọmọlúwàbí ọmọlúwàbí jẹ́ ìwòsàn jẹ́ fún yé o. ànábì sọ eléyìí bàdà àǹkọ́ọ̀l lẹ́yìn tó ti bí àwọn sàbẹ́lì rẹ̀ pé ayíwẹ̀ omi ní àádá ẹgbẹ́ náà ọjọ́ ìwòlọ́jọ́ ìmìnà kọ́ọ̀lù wọn haram wọn ni à ọjọ́ tó lọ́wọ́ bá fi ìpànìyàn lé ìwẹ̀ mú rẹ̀ ní kọ́ọ̀lù àyùsáàrì ní àádá oṣù tó lọ́wọ́ ní ọ̀rọ̀ iná kọ́ọ̀lù ìṣàrù haram wọn ni à oṣù ìwọlé tó yọ gbọ́dọ̀ yẹn yọjọ́ pààyàn قال البلد هذا يقول الله يعني كم يوم توقع بتاع لنا وان بلد حرام يعني طبعا في يعني يانج يخرى الألبان الوجه اللي كان في الوضع يقول أنا دراسة يقول إن بناءكم وأموالكم حرام عليكم كحرمة يومكم هذا يعني ìyanijẹ ìfọwọ́ lágbàáni lójú ìgbésẹ̀ lè dúkìá ń dúkìá èrò lọ́lọ́run ọba ṣe é o ẹjọ́ bí ẹjọ́ òní yìí bó ti jẹ́ pé ẹjọ́ ìwọ̀ tí yẹn gbọdọ̀ ìyanijẹ pa àyàn lọ́jọ́ nínú oṣù yìí àti nílò tí ẹwà. alẹ́ bí sọ̀rọ̀ yìí kì í dé láwùjọ ó fi ń tapá máa fún ani wípé ẹ má gbàgbé ní sọmọnì kejì o ẹ má ṣàbẹ̀jú sẹ́ni kankan o ẹ má kọ́ lẹ́yìn náà níbi ọ̀sẹ̀ pé àgbà kúlò sẹ́yìn náà mo gba ìlú yàtì káfá kọ́dà ní mo bẹ̀rù gbogbo ń tẹ́jẹ́ náà àlà àmàlí ìṣesí ẹ̀gbà ìmàkà gbogbo ẹ̀ mo fi wájú lẹ́rù yẹn ni pé ìlànà mọ́lẹ̀ gbogbo ń tọ́jú ìṣesí ìgbà ìmọ̀ta Islam ó ti ṣàgbélé nínú àwọn àṣejù tí wọ́n ti bá sábà ìṣèjì Islam fi ara ètò fi ẹ̀kọ́ ṣàgbélé oníkàwá àfọ̀n oníkàmá yíyọ láwọn bá pọ̀ àwọn ìyá lẹ́ńtẹ́wà lérò wọ́n bá bẹ̀rẹ̀ wọn bákan náà wọ́n máa ń bí ẹran sílẹ̀ ọlọ́run wọ́n àṣùwà kúrò àwọn ọjà àwọn tẹ́tí máa ń jójú oríṣiríṣi ìsìlámù ti lè wọ̀ àwọn àpéjọ tí àwọn ìpéjọ tí ò ní túmọ̀ ìsìlámù ti lè wọ̀ wọ̀kadàlì ka dùmáwò lè gbà ìlúwà bákan náà lágbájá nígbà ìmọ̀ká ọ̀pá àyàn mi òmìnira ọ̀pá padà ànábìsílẹ̀ náà ọ̀pá ìdílé ọlọ́ọ̀sọ̀lẹ́wà fàkàlẹ̀ bẹ́ẹ̀ náà dùmáwò wọ̀ kíkàlì ìsìlámù tó dé ìjà akátá ni gbogbo ni ní gbogbo ìgbà àti bí àwọn ènìyàn ọ̀la ní olùkọ́ yìí ò fi lè mọ ṣùgbọ́n ẹ̀mí àwọn àárín àwọn lágbára sórí. àlejò wa sọ wípé ìnà àwọlẹ̀ dá mi nà ábẹ̀rún gbìndínmá ìnà dámọ̀rọ̀ bí á ìnà ìhàdù. ìpànìyàn ìgbẹ̀fẹ́ àpànìyàn tí ń kọ́kọ́ gbẹ̀sẹ̀ lé tí ń kọ́kọ́ fagilé wọ́n lẹ́ni tí ó daṣọ fún mi ní táwọn ẹ̀ láàárọ̀ ẹni tí wọ́n pààyàn láti má ṣe àìdá wọn gbẹ̀gbẹ̀ ní ọ̀kọ́ jáwọ́ kò ń bẹ àìdá àníyàn ní sọ ìbísẹ́ ti bẹ̀rẹ̀ èyí tó sọlẹ̀ lọ́dọ̀ wa ìgbà bí ti bẹ̀rẹ̀ o èyí pé ní arákùnrin yìí ìyẹn rẹ̀ bí yá ọmọ harris ọjọ́ nǹkan gbà àtọ́ nínú ìdílé hashim ìgbàlótura wàkàní musaru dan ọjọ́ nǹkan tó ti ń fún lọ́yà lọ́dọ̀ àwọn ìdílé bàmí sáàt àwọn ọ̀bẹ́yì àwọn ní apá àwọn àṣìlẹ̀ yóò wọ́n ti ní àti káwọn ọgbẹ́ ọgbẹ́sẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ wá gbẹ̀sẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́gbà kí ti pẹ́ẹ́nìkan pààyàn ọ̀rọ̀ àtẹ̀nìkan ẹnìkan bá pààyàn wọ́n lè fi pa ọgọ́rùn wọ́n lè fi pa àìmọye kàdáàlì kàkọ́ bẹ́ẹ̀ lànàbì sọ pé wọ́n ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilé yẹn ti mọ̀ bẹ́ẹ̀rùn ìwà ìmọ̀ agbóró ìlú ìdí òkúta fẹ́rù ẹnì tó fúyẹ́ káyánilówó sọgbọ́ndọ̀gbọ́jì àmì lẹ́nu kan lè bẹ́ẹ̀ muhammadu olùbàwíyà kí islam ò tó dé ìbálòpọ̀ ìta fúnra ẹni ìrànlọ́wọ́ ara ẹni yóò tó fa ìbádá ní ọ̀nbẹ yóò tọwọ́pọ̀ lọ́dọ̀ àwọn ọ̀dọ́gbáwa wàá wọlé máa dànù èyí tí ń kọ̀kọ́ tó fagilé èyí tó jẹ́ sínú ìdílé wa ni èyí tó jẹ́ sí ẹ̀gbọ́n bàbá mi ní àdàbà ibnu abdulmutallib àwọn gbèsè táwọn èèyàn ti yá tí a ti jẹ tí èsì èèyàn ti ń wọ̀ ti ń wọ̀ ti ń wọ̀ ti ń wọ̀ obìnrin yìí kó bọ́n wọn àní sáná ọ̀wọ́ àkọ́rí owó tí a yá nìkan òní wọ́n sáná. sọ́nà àwòsàn mi nìta lẹ́yìn náà àdébùwà sọ àsọ́lẹ̀ wọ́n pa wọ́n láti ṣe dáadáa sáwọn ìyàwó sáwọn ẹlẹ́yà àníyàn sọ pé ọ̀tọ̀kùn náà fi nìfà ìpáyọ̀ ọlọ́run lára àwọn ìyàwó yìí o yẹni pé àlùbáwògbà tó kọ́n fàyínàkùn máa kọ́ sí mọ̀rọ́ nà bí àmánì bá ẹlẹ́bàgbé ìgbà tẹ́ tẹ́wọ́ bà má lọ́dọ̀ àwọn òbí náà ẹgbà má gẹ́gẹ́ nǹkan gbàfi pamá wíyàrá ọ̀gbọ́dọ̀ àmì tí ọ̀gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ sì gbà lọ́dọ̀ àwọn òbí wọn wọ̀sàn yálùtọ̀ tọ̀rọ̀ gbà ẹsẹ̀ bí ẹ̀tọ́ pẹ̀lú gbólọ Ọlọ́run nípasẹ̀ akéde ìtakókò ìdìtẹ ṣe láàrin ẹ̀yin àti ìyàwó ìrìntàn níbi ìfẹ́ eléyìí hapun lahun ó fi ń ṣe gbogbo mùsùlùmí lójú ọyìn àmì ọ̀sẹ̀lẹ̀ ìlànà ìfàhàn láti ṣe dáadáa sáwọn ìyàwó wọn wọn láyé bí mo wọn rìn ká má ṣe gbòòrùn sí wàdákàrà hákọrùn wàhákọrùn kí lójúṣe ìyàwó sọkọ ojúṣe ọkọ sí ìyàwó. ànábì tún lẹ́nu bá wọlékùnmọ́ àdéhùn náà èyí pé ìtọ́jú ọ̀nà àyàn fún yín táwọn obìnrin ọ̀gbọ́dọ̀ má ṣe fún yín ọjọ́ ẹ̀tọ́ fún yín lórí àwọn ìyàwó yín àlá ìwọ̀tí ìnà fọ́ọ̀ṣà kò má àdàm tẹ̀kọ̀tẹ̀kọ̀ yóò nà wọ́n. ìtọ́ yìí àgbàtà fi ń dòkò àdínú yàrá yín ẹni tí mo yí ọ̀bá dòsí tí ọ̀tẹ́ yín lọ́rùn láti wọ láti jókòó wọn gbọ́dọ̀ múra lóhùn yẹni pé wọ́dà kọ́ máa lóyún náà ọjọ́ ọ̀ràn yàn fún yín ọjọ́ ọ̀ràn yàn ọjọ́ ẹ̀kọ́ fún yín ọ̀ràn yàn lọ́jọ́ lórí àwọn ìyàwó yín àyà fábùnàkùn láti sọ yín láti sọ dúkìá yín wọ́n yà lè dọ̀kẹ́ ìdàbò yóò dákùn káṣí bá ti mú ẹnìkan kan wọnú ilé yín ẹni tó ṣe pé ẹkú rẹ àrùkọ ẹ̀fẹ̀ kọ́ wọlé amájẹ wọlé o. fàyín sàánà bí ẹ bá wá ṣàlàyé gbọ́ tí a kọ sí ikú àdúgbò ẹ̀lẹ́ jẹ wọ́n níyà ẹ̀lẹ́ lò mọ́ bí nílùú kò ṣe wípé kò lè mú ọgbẹ́ dání yìí pé lọ́wọ́ adẹ́ka láti rọ́jò lánàá tí wọ́n mú ọkùnrin kan tẹ́ẹ̀mà àbíkẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ sí àbíkẹ́ ẹ̀ ti kó ìrora kí ìrora máa wá ìranà wọlé pẹ̀lú ìjọba kódà kọjọ́ pé lára máa láti mọ obìnrin lọ́wà tọkọ rẹ bá ti lóhùn ọ̀fẹ́ ọ̀fẹ́ náà lọ méjì ọ̀fọ́. sinakọ́ọ̀lù lẹ́yìn náà níbi ọ̀fẹ́ pé ọ̀làwé náà lè kọ́ méjì kọ́ ọ̀nà ọ̀tí ṣàtọ́ ìmọ̀lẹ̀ gbàgbọ́. nínú àwọn ojúṣe ìtàwọn obìnrin tọ́jọ́ bẹ̀bẹ̀ fẹ́ yẹ ọkùnrin tẹ́ ẹ̀ gbọ́dọ̀ má pè fún wa ẹni pé ní tí wọ́n jẹ ní tí wọ́n máa ọ̀nà ilé báyìí bọ́lá náà ṣe sọ nínú alukoran pé wọ́n á lọ́ọ́ lórí ìdílé àwọn oríṣi kan wọ́n mọ̀rọ̀ tó fìlà tó wọ́n mọ̀rọ̀ màálù rẹ̀. bàbá ọmọ tá a bímọ fún ọkọ ìyàwó lọ́ọ̀rù wọn ní tíyàwó ọjọ́ tí ó mu lọ́rùn wọn lọ́wọ́ rẹ̀. aṣọ tí wọ́n máa wọ̀ lọ́rùn yìí lọ́wọ́ rẹ̀ yẹn ni pé aláàbíyàwó wọn kọ́ lẹ́yìn náà níbi àṣọ wípé wọ́n kọ́ mo ti gbé nǹkan kan jù lẹ̀ sáàrin yín mo bá yín sí nǹkan kan lẹ̀ ní n tó ṣe pé láǹtọ̀bí yóò bá àdáhùn lópin ìgbà tí ẹ bá ń ṣe sẹ́ẹ̀tọ̀ ẹ lè sọnù ẹ lè ráre iye olè jẹyìn ti gbàlọ́dá nǹkan ọ̀hún ìta lọ́gbà onítìrọ̀ ọlọ́run. ìgbà tí ó lè wáyà sí nínú ìgbà wọ́ọ̀rọ̀ kan wà sóńnà sí i àti súnà mi yẹni pé tàmásà kò béèrè náà méjèèjì ìyẹn gbámọ́sí kan ẹ máa lọ òfin ọlọ́run tí mẹ́lá àlùkọ́dà áàmù òfin ọlọ́run tí mẹ́lá sílẹ̀ àdúgbò Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bá ń dada nìka lẹ́yìn lẹ́yìn sábàkà wọ́n bá ń dada nìka kọ́ọ́lì lẹ́yìn rẹ̀ níbi wàá wípé wàá ń tún tẹ̀sán lórí ọlọ́run bó béèrè lọ́wọ́ yín nípa ní lọ́jà lòkè àmà ǹjẹ́ mo mú iṣẹ́ ọlọ́run tí mo ní lóṣù gbà níbí tí mo jíṣẹ́ dójú àmì tọ́lá pẹ̀lú bí àbí ìṣe bẹ́ẹ̀ kọ́ ló lẹ́sẹ̀rẹ̀ ànàkàkọ̀ gbàlagbà àwọn sàbí ní adẹ́rì ní pé ìtọ́lọ́ ni ọmọdé ti bọ̀ wá òtúmọdé ti bọ̀ wá bákan náà àbẹ́yìí àmàlà tọ́lọ́ ń gbé kọ́ ọlọ́run ó pé àmàlà náà kódà wà nà fáátà òṣèré àti fún wa ó sì ń kìlọ̀ fún wa pàṣẹ ìdọ̀lá ìdọ̀gbàlá àti àwọn sàbí ṣe ń bẹ ń bẹ̀ ǹjẹ́ náà lọ́rùn gbogbo ní ọjọ́ pé ọ̀rọ̀ ọlọ́run òtí mọ bí ti bẹ̀rẹ̀ wa fọkọ́lọ́ bí ìfúnná yìí lẹ́yìn náà níbi wàá ní ìka táyà ìka àfábẹ̀lá níbi wàá nà sókè yàtọ̀ ilẹ̀ sàmà ọ̀nà sísánà tó bá ti nà sàmà tán yóò tó tẹ̀lé ẹ̀rọ wá sọ́dọ̀ àwọn èèyàn yóò tún nà sáwọn èèyàn wọ̀yà kúrọ̀ọ̀lù bẹ́ẹ̀ ni n sọ pé aláwọ̀ mẹ́ṣíhàd ọlọ́run gbà rẹ̀ bá mi jẹ́rìí sí ọ wọ́n ní mo jí sẹ́ wọ́n ní sẹ́sẹ́ ara mi wọ́n ní ọmọdé ti bẹ̀ wọn ọlọ́run jẹ́rìí sí ọ wọ́n tẹ̀lé ẹni pé jẹ́lẹ̀ jẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ́gbọ́n kọ́lọ́mù kọ́sà àti jẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ́gbọ́n náà. أما تفرد بين أبلين كل قساج إبنية ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكما عذاب النار هذا الله الأخير وأسمى لكم أبدا بالك ربنا يسمع شيخ ولا يسولوري لا يسلم القيامة. أنا يجي جاوك بير أنا يجي بلد دماغ سمانو في عن شكل دامي وجاي أنتوا لا شكل أما ọlọ́run kábàrà ká fáwọn ìgbóni wa so inṣàlá ní ẹjọ́ mẹ́jọ àwọn alákọ̀ọ́ kàtẹ́lẹ̀ inṣàlá ìdí alákọ̀ọ́kọ́ lẹ́nu wọ́n ní ọmọ ìkẹrin tí ó ti bàlágà tó wá jẹ́ káàkiri sí ọmọ ilé ìwé mọ́sálásí بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله قسمت بلوه kọ̀wọ̀ mọ́ṣáláṣí ṣàkí nígbà ṣe mọ́ṣáláṣí ṣé wọ́n ṣe wá àṣì wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run fẹ́ wá síbẹ̀ ṣe kò sí ń tó ọlọ́run lè lò lókùn bàtí ó fi ṣe islam bẹ́ẹ̀ ló ṣe islam káwọn obìnrin náà ti padà ṣe islam kò sí ń tó gbóló. wọ́n ní ẹni tó jẹ́ ìwọ́n mẹ́gàdì tí wọ́n fẹ́ tún lẹ́yìn náà tún kí òun ìṣá súbìkì rákà mẹ́ta lẹ́yìn tó kí ìṣá. àwọn bíi mélòó làwọn afáàsọ lórí yìí abala wọn àwọn kan ní ìṣá ìtẹ́ǹkì náà ní kọ́ bá wọn kí ní màá bá sálámà kó kí má gbèbè nìkan kó kí má gbèbè nìkan ìgbẹ́lẹ́dọ̀ àwọn tó bá ti rí pé títọ̀ àwọn wákàtí márààrún táwọn ọ̀kà kún pé ọjọ́ yìí ṣùgbọ́n ìtọ́jú àwọn ní wípé èmi ó kì má gbèbè kí lè tó kí o sáì akálàṣe kò sí ní tó burú láti máa wọlé pẹ̀lú àwọn pẹ̀lú àmì ìṣáì ọmọ wa sálámù yóò ti sọ̀rọ̀ kí má bíbí yóò ti mú ìṣáì yóò ti mú wa ọ̀rọ̀ kátó nù. ọ̀rọ̀ kẹta ní pé àníyàn má bíbí náà lè yàn ọ́ gbà lẹ́yìn má mọ̀tọ́sẹ́ kí ìṣáì nígbà bá kíláka àtẹ̀tà tán táwọn lọ́la kẹ̀kẹ́ lọ mú kẹrin wá èèyàn wà lórí ìjókòó táyà ó dáadáa tí màá mọ̀ ó fi kílákẹ́lẹ́ ẹ̀kẹ́ ìjọ ìbò táyà tí ó fi sálámà níbẹ̀ bá sálámà ní máa wà sálámà ìyá ló fẹ̀rẹ̀ táwọn jùlọ. Màkìyàn sálámà síwájú rẹ̀ ọ̀rọ̀ kan náà tó ń bẹ ó sì ń bá ti kí mẹ́ta ìyàn sálámà ṣùgbọ́n ọ̀rọ̀ àmì bìtì bẹ́ẹ̀ ló fẹ̀rẹ̀ hẹ́yìn tó sọ pé ìnáma jẹ́ ìlàlẹ̀ ìnáàmù lílo ìtàmàdé wọ́n fi ìnáàmù síwájú kẹlẹ́bà máa kọ́ṣe mi àdébẹ̀ ní ìyàn bá ń kọ́ sí yóò máa ṣiṣẹ́ tiẹ̀ tán kó tó pé yóò ṣe tẹ̀lé lẹ́yìn torí tábìlì àdìrí wípé èèyàn fani àmàgbèrè èèyàn fọwọ́ létí máàyì tí wọ́n bẹ̀rẹ̀ mẹ́ta èèyàn jókòó kíkà yà yóò mọ̀ dáadáa níbi táyà ìfáwọn tí a ń kọ́ àti ìfáwọn tí a máa ń gbé ìyẹn tó lè ṣe àdúrà níbi táyà tó yàn ọgbà ti sálámù fìtínú bá pàrí táyà tó yàn náà tó bá sálámù yìí náà ọgbà sálámù ọlọ́ọ̀tàn àdàhánà àṣẹmọ wọn fẹrẹ bí wọn ní ọjọ́ ọdún wo ni ìṣẹ̀lẹ̀ alákalẹ̀ fún ọmọkùnrin àti ọmọbìnrin ọdún tí ìṣẹ̀lẹ̀ alákalẹ̀ láti ya ibùsùn ọkùnrin àti ọmọbìnrin. ọdún sẹ̀lẹ̀ àlá láti ṣe òǹpìyà láàrin pé ọkùnrin àti obìnrin tí ajọ́ mẹ́rin wọ́n jẹ́ ń sàn pọ̀ nígbà tí bẹ́ẹ̀ mọ́ ọdún mẹ́wàá ni. àníbi ni ẹ̀pà ọmọ yẹn láti ọ̀nà kíkí lẹ́nu ọdún méje ọmọ ọdún mẹ́wàá tẹ̀sán náà létí kótó lọ kírun ẹgbẹ́ àǹpàtì ẹ̀. lọ́dún mẹ́wàá náà wàfàlórí kò gbẹ́yìn náà nǹkan mọ̀dá ẹgbẹ́ rìn ẹgbẹ́ kò ń fi ẹ̀ wà láàrin wọn ẹ̀mẹ́jùmọ́ ọjọ́ náà sùn papọ̀ kán bá fara wọn lóyún ọlọ́run ààrẹ. asàmọ̀láhùn lókun àwọn bẹ̀rẹ̀ wípé ẹgbẹ́ bá ń tẹ̀lé ìmáàmù Ah, níbi àwọn lẹ́yìn fataha àwọn sura tó fẹ́ kírísítàn kí lẹ́yìn fataha yẹn ó sì ẹ̀lì máa kí ní ẹ̀yìn máàmù bí ẹ̀yìn máàmù yẹn kí ó ń kí ó sókè ní àbí ó kí ó jẹjẹ. ẹran fatiha nìkan ìgbàláyé ìgbà láti oní lẹ́yìn máàmù oníṣẹ́ náà bá sálọ̀ láwọn àlẹ́ ìrẹsẹ́lá ó ń kí ẹ̀rù ó ń kírun kan ìrọ̀lẹ́jọ́ kan wọ́n á débi àwọn ìta àmà kí gbogbo ibi táyì kí ká kí sókè àníbi àgbàgbé ń tẹ́lẹ̀ kọ́ka wọ́n á sọ fáwọn àtàdégbò ọ̀páyé àwọn wípé fẹ́ nǹkan nǹkan lẹ́yìn máa mọ̀ ní ibi wọn ní bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ̀mọ́ kan kankan wọ àfi ní sọ́dọ̀tì mùsàtìrì ànìkan. Assalamu alaikum. lọ́nà bá ṣe ọmọsọ̀rọ̀sọ̀ ilé tó lọ ilé nìyẹn wọ́n tó lè bá wọn tó lè bá wọn tí ṣe mùsùlùmí ara sọ ọdún wọn kò sí jẹ́gbẹ̀rú lọ́gbẹ̀lá àdé àmọ́ kò sí jẹ́gbẹ̀rú yóò fún bàtẹ́ ìbá ti bá wọn kọ́ chọ́ọ̀chì kọ́ọ̀bà àwọn kẹtẹ́ǹbì tí wọ́n ti máa fi gbé kò sí jẹ́gbẹ̀rú bẹ̀ lẹ́yìn tí ẹ̀ńtẹ́fẹ́ náà fẹ́ fún ẹ̀ńtẹ́ wọ́n fẹ́ kàn jẹ́ aṣọ ọdún eh, láti ṣèkó ìrora pé nǹkan ìṣe yìí ẹ̀ dá nínú náà bá wọn. àwọn ṣèkè ti dáhùn ìgbélé nígbà tó wà ní eh, muslim tẹ́lẹ̀ bọ́n náà ó ṣe é ṣe kó ṣe pẹ̀lú yìí òun bí àwọn ọ̀rọ̀ ìgbà ìtẹ́lẹ̀ ọ̀wọ́ ń gbà yẹn. wọ́n ṣe ẹ̀sìn olórí wà níbi kí ẹ̀ máa lọ sí jáde àwọn tẹ̀lé àti wípé ṣé àpọ́n dandan fún àwọn mùsùlùmí láti ṣe. wọ́n ti dá ilé máa ní síwájú ń bèrè pé ọdún méje ló lẹ́ka pa ọmọ láti láti máa kírun wọ́n ti sọ láìpẹ́ ọdún méje. wọ́n ní kí n bá ọmọ ọmọ láì tí kò wọ́n ní méje sí ẹlẹ́sẹ̀. àwọn tẹ̀lébàrún yóò wọ́n pín ìbàlú ọmọ àwọn ń tẹ́lẹ̀ bí àwọn tẹ́lẹ̀ máa ń kọ́ lẹ́kọ̀ọ́ nípa bá àṣẹ rẹ̀ bá àṣẹ tẹ́jú ọmọ wọ́n pè ìgbà ilé ọmọ sọ́nà mẹ́ta àwọn akẹ́lẹ́ tó fi pé ojú nìkan ẹ̀yẹ́ kọ́ra nà lọ́rí ojú bá oṣù gbọ̀ǹtẹ̀ rí wọ́n kọ́ mẹ́ta pé ọ̀rọ̀ nìkan lẹ́fọ̀ wọ́n kọ́ mẹ́ta pé ojú ọ̀nà ọ̀rọ̀ ẹnu ọ̀nà nígbà tí ẹ kéde olú ẹgbà tí ẹ bá lójú ń bẹ̀ ọmọ yóò padà yọ ẹran ní mọ́tò lọ́wọ́. so then ìwẹ̀ ìgbàláàyè òsì fún láti gbọ́ máa ní láti fún lẹ́gbà tí ó dọ̀rọ̀ ọdún mẹ́wàá. màtí ìgbà tí ó dọ̀rọ̀ ọdún mẹ́wàá làákàyè rẹ̀ ti gbò. so tí ìgbà tí ó dọ̀rọ̀ ọdún méje kì í máa ń tọ́tọ́ yàtọ̀ sí ti ọ̀tọ̀ kì í máa ń tó kọ yàtọ̀ sí ti gbò kì í máa ń tó jẹ́ àǹfààní yàtọ̀ sí ti ẹ̀pà ní lára máa wà fáàtì yìí nù. ṣùgbọ́n bá ti pọ̀ ọdún méje ó ti di mùtàmá mi máa ń yé fún mi ó ti mọ̀ kí yàtọ̀ sí òsì. wọ́n ní sótó fún bàbá láti wọ rẹ̀ ló ọmọ tí ọba tí ọmọ ọdún méje yálà ọkùnrin àbẹ́bẹ̀rin àti bàbá àti ìyá àwọn ìjìnlẹ̀ wẹ̀ tó bá ti rí ọdún méje ẹ̀ láǹfààní láti ọkùnrin ọwọ́ ọkùnrin ònìyàn rẹ̀ fún obìnrin láti lè pọ́n ọdún méje. yálà ọ̀nà láyé ni àwọn ti jáde láyé tó ọlọ́run mọ́sálá ń tí àfẹ́ fún wa lẹ́yìn bá kú tẹ́lẹ̀ náà gbé kí òtí ìpọ́n ọdún méje. bàbá rẹ̀ ló wẹ̀ ìyá rẹ̀ náà ló wẹ̀ yálà ẹ̀dọ́kùnrin àbẹ̀jọ́ bẹ̀yìn ṣùgbọ́n tó bá ti lè pọ́n ọdún méje bàbá ní ọ̀rẹ́ fọ́mọ ìyá ni ó yẹ fún ọmọ rẹ obìnrin ìṣẹ̀lẹ̀ àti làkàlẹ ni. kótó kótó tọmọ ọdún méje ọrùn ìrora ara rẹ tí èmi tìmọ̀ ní ìṣẹ̀lẹ̀ à mọ̀tò bá ti pọ́nmọ́ ọdún méje ìrora ń tún mẹ́tìmọ̀ ní. sọ ọkùnrin ọyọ ẹ̀fọ́ ọkọ mi ọkùnrin ọyọ ẹ̀fọ́ bẹ́ẹ̀. Thank you. Ìfọ̀rí òjíṣẹ́ láwọn bá sọ́lọ̀ láwọn àdèrò sọ́lọ́. Ànábì ọlọ́run tó tẹ́ mi. Ìgbàlódé sọ pé ẹsẹ̀ ń pè ya láàrin àwọn ọmọ yín níbi ìgbà fún. Sọ́lá ti ọdún mẹ́wàá sọ̀rọ̀ níbi wá àti tẹ́lifíyà wọ́n máa ń fi wọ́n máa ń mú wá sí ìrántí ìtàtí ẹ̀lẹ́gá sọ nínú rédíò wa rẹ̀ o ìgbà wọn jẹ́ oníyọ̀dé wọ́n sọ nípa bàbá kan tó ní ọmọ méjì táyé kan làwọn ọmọ yàrá kan náà ni à ń sùn wọ́n sàpàdà rí pé ètò jóde nínú olóyún yàrá kan sàkíyèsí ni wípé nínú ọ̀rẹ́ ń pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ọ̀rẹ́ tí ń tọ́jú lọ́sà kọ́ abẹ́rẹ́ ti lò wọ́n àrùn àti pẹ́ni. gbogbo ẹ̀ka ẹ̀rọ ní dágbé gbogbo ẹ̀rọ gbogbo ẹ̀ ló funfun yìí kí ló ṣẹlẹ̀ ọ̀sẹ̀ ìgbẹ́ mi rà rẹ̀ lọ́run ti lóyún mi. Ah! ó ti lóyún ta ló ń fẹ́ ọjà rẹ̀ wọ́n ní kejì mi lọ́ọ́ nílẹ̀ fún. ìlú lásìkò yẹn kò tí ì sí fẹ́ mi kan tó di tẹ́tì oníṣẹ́lẹ̀ oṣù márùn ìparí oṣù ìparí oṣù ìparí oṣù bàbá máa wálé bàbá bàbá wọn ní kí àjọ ọmọ báyìí ó di ó di ọṣù tù wọn fẹ́ lọ yọ orí yẹn dànù dókítà wa sọ fún mi pé kí màá kọ́ fara náà bẹ́ẹ̀ àti kó lóòfì àtọ́nyá àtọ́mátúndánú rẹ̀ ó sì wá sí sùúrù kó gbà pé ẹ̀ẹ́dẹ́gbẹ́sì lẹ́bi ló bí àkọọ́lẹ̀ tí ọ̀daràn ẹ máa ń tó ṣe àti táyé àti káyìndé àtẹnudún olóòwò máa jáde. ọlọ́jọ́ àlàdé nígbà tí ń sọ̀rọ̀ ó ní ti bímọ mẹ́ta mẹ́ta fúnra wọn báyìí. ẹ má tàbọ̀rọ̀ sọ níbi tó sọ pé sàrọ̀lẹ́ kò bẹ́ẹ̀ náà ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ bí ẹ̀yìn sọ ọjọ́ mọ́là nìyí. ó ti máa wá abúlé tí ó ti bẹ̀ jáde lọ sí sọ bẹ́ẹ̀ fún wa sọlá wọn sànù wa. àti yàrá àti bùsùn bẹ̀lá ti sẹ́pẹ́tì wọn yàrá àwọn ọkùnrin lọ́tọ̀ yàwọn ọ̀rẹ́bìnrin lọ́tọ̀ bí bàtà nìkan fẹ́ sọ wípé ọ̀dà bá tó bàbá wọn yàrá kan lọ́gbà ńkọ́ bàtà yàrá kan lọ́gbà àti pé ìwọ máa fún lẹ́lẹ̀ ní àtàwọn ọkùnrin ìyàwó àtàwọn ọmọ àwọn màsùlùmí lẹ́nu. Àbílẹ̀ bí wáyé. rárá wọ́n jọ jẹ́ àwọn àsìkò táwọn ọmọ òní wà lónìí o àsìkò táwọn ọmọ òní sí lé ọmọ ọmọ àti súnà wọn sí wọn máa bẹ lọ́wọ́ ọlọ́run tètè wà sáà rí zùkù o ká ló ń gba ní tí ó tó kò sí ti o ẹgbọ́n o kò sí ti o. bẹ́ẹ̀ tẹ̀lé ń ṣeré nǹkan ní ìfisẹ̀lẹ̀ tá a ti gbọ́n ọmọ ilé ẹ̀ ló tún wá pọ̀ ṣé ó léwu o tẹ̀lé àwọn tá a jẹ́ àwọn tó làwọn òfin ìfẹ́ ìgbàláyè fún tó bẹ́ẹ̀ yàrá kan tá à ń gbé ńlọ́wọ́ àtìyàwó àtàwọn ọmọ ìlà ń gbé ẹ bá fẹ́ ṣe súnà rí pé wọ́n ti sùn lọ pátápátá o tí wọ́n ti sùn lọ yányá lóògbé bá lè lọ gbọ́n fún àti Ah, àwọn nǹkan oríṣiríṣi làwọn ilé tí ń ṣẹlẹ̀ nìyí ṣògbọ́n nǹkan ṣàmì wa àwọn bí òkè báyìí ṣe wa tí mo ọmọ ọdún kan níta bá ń ṣe báyìí omi ọ̀ máa ṣe níta bá ń ṣe omi ọ̀fẹ́ máa ṣe wọ́n bá lè pé ẹ̀mí gorí ara yín omi ọ̀fẹ́ máa gorí àbúrò rẹ̀ ọ̀fẹ́ máa gorí ẹlòmíì náà ṣọlá ọ̀sán mi rẹ̀. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب فنمجد هذا الجمع جمع مرسوما وتفرقنا من بعده تفرقا معصوما ربنا لا تجعل فينا ولا معنا شقيا ولا مطرودا ولا محروما بعزتك يا ارحم الراحمين يا رب العالمين جمع جواب لها ولون wá sí ni a